àdúgbò fún ọlọ́wọ́ ọba bàtí ó ṣe wá ní mùsùlùmí wọn á nẹ́bí sallallahu alaihi wasallam tí wá òfin tí wá mánà òfin lè fẹsẹ̀ wá lórí nǹkan tó lọ́wọ́ fẹ́ ká ṣe òfin tí fẹ́ ká ṣe. àwọn ànábì ọlọ́run tó sì rán án ọlọ́run bá jẹ́ kó yé wa pé gbogbo wọn nǹkan méjì ló ń fi hàn wọn ọlọ́run fi sọ pọ́pọ́sì tó fi jẹ́ méjì ìran nǹkan méjì ọlọ́run wà lọ́dọ̀ àtàlà ọ̀sán àti ìgbàjì náà wọ́n zánà máa wọ̀n kìtà lọ ìzánà lè àfún máa ná fún un. àwọn òjíṣẹ́ wa tá a ránṣẹ́ ara pẹ̀lú àwọn nǹkan tó kílíà lẹ́rìí àwọn sọ kùránì asọ̀kíra fún wọn wal mizan ejéjì alkitab wal mizan tíra kùránì ní fánàbí sallallahu alaihi tàwọ́tà ní fánàbí mọ́sá ìjìnlẹ̀ ní fánàbí ìta wal mizan ọlọ́run tó wá fún wọn dàtí àlàáfíà déédéé kó ṣe ń pín lẹ́yìn ìgbà tí ló bá fẹ́ máa gáìdì àwọn èèyàn wọ́n gáìdì wọn wọ́n gáìdì wọn lọ́nà tó ṣe pé ìgbésí ayé wọ́n fi bára bá ṣe ń ṣe ọ̀run mo ṣèlè ayé wọn ò rí fíì jù níbi ilé ayé tó fi gbọ̀rún lọ́wọ́ wọn tún ní fèsì gbogbo ọ̀rọ̀ nìkan ìgbélé ayé wọn fi lè ọlọ́run ti pẹ̀lú àkú ma náà fún káwọn èèyàn fi lè gbó dédé dédé yìí òun náà ní Islam òun làwọn ní sàlámù sàlámù ni wọ́n fi lélẹ̀ ọba tó gáàdì wa tí ó lànà yìí kẹ́ bá ti padà máa rí bá ti padà ayé wa ọ̀run wa ọlọ́run sáfẹ́ nípé jìdá já lè ṣe ilé ayé wa lọ́nà tí wọ́n náà bó yọnu sí mọ́jẹ́ kí iṣẹ́ mi ilé ayé kó lè fún wa gbogbo dáadáa tó bá ṣe fún wa tá ilé báyọnu wọ́n náà pàdé jọ kí á mọ̀dá kò ṣe fún wa gbogbo bí nǹkan ó ti sùn tó tó fi ṣe pé ká sí wù wá ṣe lọ láti ṣe ní rọrùn fún wa àtàwa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa àtàwọn òbí wa náwó wọlé ìdáríkọ àkọsẹ̀ àlè tọ́kí tó wọnú tọ́pìkì bẹ fún mi àsìkò yìí kí àmọ̀wá wa pẹ̀lú àtúnṣe àtàkàdé àbùyàhìn láwọn tó sàlẹ̀kọ̀ rẹ̀ yìí o láwọn tó wà pẹ̀lú yìí o àtẹ̀yìn àtàwọn ẹ̀jẹ̀ wà ládùúgbò kúrò kàwọn pẹ̀lú láti ṣe kàbí wá sí àwọn ẹwà bèèrè sí ní jòkó àti gbogbo àwọn ọmọ ìyá tá a wà mí báyìí náà lọ́kùnrin àti lóbìnrin tí nítorí ibi ṣe ń ṣe àtàwọn míì náà tẹ́ ń ṣe bìbọ́ òní àbẹ̀lọ́wọ̀n ọba wọn àtàwọn tá a mú kọ wọn àtàwọn tá a mú kọ wọn gbogbo ẹni tí bá fi ń dá sí tọlọ́wọ̀n ọba lọ́nà tí fi ń dá sí àbẹ̀lọ́wọ̀n kọ́lọ́ọ̀dì ká lè súnmọ́ kó gbà wá lẹ́rú òyìnbó ṣe wà tọ́ mo fi kíkì tí náà mo fi kí gbogbo àwọn tá a wà níjọ̀kọ́ ẹ̀dàpọ̀ má bínú ìmọ̀ ọkọ̀ ní kí bá ń ṣe máa dáàbọ̀ mo kí àbá ah, òjọrọ ìdùnnà kọlọ̀kọ̀ àfọ̀nlẹ̀kan lónìí gbogbo gbìyànjú wọn tọ́ ìkàtà ní ká sọ láàárọ̀ yìí òun ni kí ni position Islam nípa wọ́n ní IBS àti sọ̀rọ̀ méjì ṣùgbọ́n IBS yẹn nígbà tí bẹ́ẹ̀ ni in vitro fertilization màá àjọ sí tọ́pìkì yẹn jẹ́ kó fi lè kó nǹkan míì tó papọ̀ mọ́ tó ìpínlẹ̀ wàlápọ̀ IBS olùmọ́pọ̀ ó ní pé kápẹ́ ní ART Assistant Reproductive Technology or Assistant Reproductive Technique méjèèjì náà ni wọ́n máa ń lò IVF ló padà kọ́mọ̀ ní ẹ̀bá àwọn afẹ́ kó jẹ́ alam fún gbogbo yòókù ó dàbí láwùjọ wa náà tó ṣe pé ń jọ tàbá jẹ́ dápọ̀ toothpaste àwọn gbogbo ẹ̀ bàbá fẹ́ dápọ̀ nódùsì kí lápè gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ló fi di pé IVF di ó ń kọ fún gbogbo nǹkan tó wà lábẹ́ bọ̀ kí ṣe IVF nìkan bọ̀kí kọ́kọ́ sọ̀rọ̀ IVF ìtọ́kìlì sí lọ náà kí wọ́n á sọ kẹ́bílẹ̀ àfiṣẹ́ẹ̀tì tó bá ti nǹkan mi gbọ́dọ̀ fi kún. alhamdulillah níjòkó yìí kọ́lẹ̀ tó bá wà ní primary school ìmọ̀gbẹ́rẹ̀ àkàǹbẹ tí ò ní mọ̀túnmọ́ reproduction àbí reproduction mi ni ọ̀nà tá à ń gbà tó fi ṣe pé àá fi ń produce ìlú ara wa pé bàbá tó ń jẹ́ bàbá òun náà wá bímọ ọ̀nà tí ó fi bímọ bó ṣe wà láàrin èèyàn ló wà lára ẹranko ló wà lára plant náà tàbá wíbẹ̀ reproduction yìí ọ̀nà gbàtà ti produce irú ara wa ká ní ní dídí bá ṣe mọ́ ó ní component mẹ́ta fún kọ́mpónẹ́ntì mẹ́ta léyìí tó hàn lórí tí ìsọ sáyẹ́nsì tó wọnú o kọ́mpónẹ́ntì alákọ̀ọ́kọ́ òun ni kóìtọ̀ àbí àjìmá ìsúnmọ́ obìnrin ọ̀kan ìkejì ọkọ pregnancy oyún alhamdu ẹlẹ́kẹta alwilada níbìmá aljima alhamdu alwilada ìbálòpọ̀ oyún jẹ́ bíbímọ then uh, traditionally mẹ́ta nìyẹn ṣẹwà ní kó ṣe pé gbogbo prósẹ́sì mẹ́tẹ̀ẹ̀ta yìí ta bá ti ṣe ká ní inú ẹ̀dá ọmọnìyàn ni ó ti ṣẹlẹ̀ inú inú bọ́dí ni ó ti ṣẹlẹ̀ oníbọ́lọ̀ ọba ṣe dáwà òun ni wọ́n ni in vivo nǹkan tó ṣẹlẹ̀ nínú ara ọpọ́sìtì rẹ̀ wá ni pé in vitro in vitro mean be outside the body system kí n túbẹ̀ tọ́ téèyàn bá lóyún the first step tí ó kọ́kọ́ kàn kó tó lóyún lẹ́yìn ìgbà tí intercourse bá ṣẹlẹ̀ a ní fertilization ṣẹlẹ̀ fertilization ni wípé nǹkan ọmọkùnrin àti títí ẹ́ẹ̀gì tóbìnrin méjèèjì yóò pàdé tábà pàdé sperm wà lábòkó fertilize egg òun náà ní processes tó pọ̀ lọ what's on capacitation of the egg wọ́n sọ zona pellucida wọ́n sọ coronary radiata àwọn táǹsì tó ń sọ ní embryology nìyẹn pọ̀pọ̀ kàwá púpọ̀ so kí nǹkan ọkùnrin fáwọn ọkùnrin kó mix pẹ̀lú ẹ́gì obìnrin wọn lápẹ́ fertilization ibi tí ó ti ṣẹlẹ̀ òní nínú uterus uterus ni à ń pè ní womb arrahim womb lóyìnbó ní sáyẹ́ǹsì uterus arrahim ní lábáwá nínú uterus yìí ni nǹkan ọkùnrin àti obìnrin ó ti fertilize ara wọn tó bá fertilize ara tó bá má jù tán yóò break yóò break láti ẹyọ kan di méjì láti méjì di mẹ́rin láti mẹ́rin di mẹ́jọ láti mẹ́jọ di sixteen bó ṣe ń break yẹn ló ló kọ̀ọ̀kan tó máa ń pè é kọ̀ọ̀kan hmm? wọ́n ní mòrúlà blastosis wọ́n sàlókọ̀ tó máa pè cleavage ni wọ́n ń pè kí a ń sọ wípé bọ́ǹkan ọkùnrin àtòbìnrin ṣe papọ̀ yìí tó wá tó papọ̀ nínú ìtẹ́lọ́tẹ̀ látọ̀ pé ah fertilization ṣẹlẹ̀ in vivo fertilization ṣẹlẹ̀ nínú tọ́ bí process yìí ṣe wà yìí àwọn táwọn wá ń tọ́ di process yìí wọ́n pọ̀ ẹlòmín bẹ tó ṣe wípé ìtòhun tọ́ di mẹ́ yóò tọ́ di a medical doctor àwọn mímẹ̀ fáwọn ìṣe dọ́kítọ̀ physiologist làwọn embryologist làwọn àwọn náà study process ó lè pé ìtẹ́lẹ̀ omi òfin gbóyè oyè tí ó fi gbọ́ gbogbo gbogbo tó bá ní pé òun fẹ́ mú pé protein wo ló wà responsible fún fertilization iṣẹ́ tó pọ̀ ní tọ́ káwọn kọ yí pé àwọn arẹ́ nìkan àbí àtẹ̀ ń sọ́dì gẹ́gbẹ́gbẹ́ nìkan tá a rí àwọn wò pé process mẹ́ta tí mo dákọ̀ yìí a ti rọ́kùnrin tó ṣe pé spam ó ní spam kìí tó ní spam nìkan go spam rẹ̀ tó wà ó wà a sì lóbìnrin kan tó náà produce egg àbí àti ẹ̀mà nígbàtà àti spam lálẹ́ rí ìtàn àwárí pé tó ń àwọn afẹ́ sọ́ọ̀dì kékeré ló fà nígbà tí ń bẹ pé ah in tó fà tẹ́lẹ̀ yóò fi lóyún tí ò fi lé fún ara rẹ̀ ni pé income produce omi ni omi rẹ̀ tí ń produce tí fáàmù wà nù rẹ̀ yẹn òfẹ́ kan sí nǹkan tí ń dọmọ́ bẹ́ẹ̀ ìbọ́sẹ̀ ní tàǹpé ìdí tàǹpé ìfàmà tó dúwà lọ́dọ̀ ọmọ ọjọ́ sáyẹ́ntì kìí ṣe gbogbo omi tí èyàn àwọn nǹkan bíbẹ̀ tó ti wà abẹ́gbọ́n àwọn nǹkan tó jẹ́ kókó tí ó dọmọ ìyẹn lè ẹja kúlẹ̀tì bọ̀kúnmọ́ ti spermatozoa mẹ́ kéèyàn má lè spermatozoa àmọ́ ṣe bí àbínú tó ẹja kúlẹ̀tì wọ́n ni ó ní azospermia azospermia from what sperm spermia azospermia pé spáàmù rẹ̀ ń kọ́ kò ní spáàmù nínú ẹja kúlẹ̀tì bẹ́yàn bá ní àmọ́kò tó wọ́n ní oligospermia oligominifil tán tàbá ti wá òpé ah lábọ́já yóò kò ní spam problem belovin lábọ́já yóò ó ní spam àwọn spam rẹ̀ wọn wà mọ́ time wọn lẹ́kùn ní energy sẹ́gbọ́n bí i sẹ́gbẹ́ tí ó ní spam àwọn ọkọ̀ sọmọ pé lẹ́yìn ló gbọdọ̀ méjì kankan ìwò lẹ́yìn bọ́tẹ́lù wọ́n wo ti tẹ́lù bá ah, ó ní ṣùgbọ́n wọn lágbára àti múùfù wọ́n á wò pé ah, ni ó gbà láti di abẹ́ obìnrin vagina dé uterus ah, fi káwọn bẹ̀ lọ lè mú bá àbí ká mú ẹ́gì wá báwọn ṣe tí ń gbọ́ ọdún orí ẹ́ pé àwọn ní lágbájá ó wà láìsù gbá ó ti kán lẹ́sẹ̀ ibi tá ń lọ kò lọ òkè ni kò lè bí gúnbẹ̀ pé ó kí ọ́dá ẹlẹ́gẹ́ tó wà lórí òkè wá bá àbí gbé kámú fáàmù iná jẹ́ òní níjà ti rìn kò ní gbé motility kò ní ẹwà ní ìtì méjèèjì níta kẹ́ẹ̀kírẹ́kì irú condition tó máa ń wà ní irú uterus yẹn tẹ́bá ti kírẹ́kì ẹ̀ta tẹ́bí jí máa yẹ ẹ̀tẹ̀tẹ̀ wá uterus kó máa wáṣẹ̀ yóò kú fún pé a ṣe fertilization yẹn níta tí è ṣe inú láti pè ní in vitro in vitro fertilization ìdájọ́ ibi drone so now ibi tó fertilizer lẹ́wà gbọ́dọ̀ pé ní IVF IV in vitro then F fertilization tọ̀ ṣùgbọ́n ṣe rí tẹ́ẹ̀bá ní kẹ́ límítì topic yẹn sí IVF ọ̀kan náà tó ń bẹ tán ṣe kéèsì tẹ́lẹ̀ ìyá IVF yìí ó lè ní pé tó ní tọ̀ká sọ pé spam ò ní problemu but ibi tí spam ó bà ló blọ́ọ̀kù nǹkan wípé obìnrin ó ní pelvic disease pelvic pelvic disease gbogbo ibi tí gbogbo àwọn organs àtọwọ́ wà rẹ̀ ó wá block bóyá ó ní fallopian tube tó block ẹ́ àbí spam tẹ̀lé múùbù tí ẹgbẹ́ ọ̀gbọ̀n bàdé àmẹ́ so how go ah ẹ̀ tó bá block náà tàbátúnlá fẹ́ tún transport ẹ̀ tẹ̀kanjáwá bá ti inject sperm yìí directly síbi tí egg wà so that a lè bypass ibi tó block tàbá inject ẹ̀ síbẹ̀ tàbá ẹgbẹ́ àìsíẹ̀lẹ̀ directly ìyẹn náà kìí ṣe natural production láṣe àmọ́ kìí ṣe in vitro fertilization yẹn ṣe in vitro because inú fertilization ti ṣẹlẹ̀ kìí so gbogbo ọ̀nà téèyàn fi lè mú ẹ̀gì àti spáàmù papọ̀ nítorí pé a fẹ́ achieve reproduction ni wọ́n wá kó pé assisted reproductive technology assisted reproductive technology ó ní ART àbí assisted reproductive technique so ń gangan ni tó capture gan a fẹ́ discuss IVF ká wà lára rẹ̀ ni so àwọn doctors wọ́n ma wọ́n ma ọjọ́ IVF lẹ́ni yóò nídi ẹni yóò nídi káfí gift ẹni yóò nídi káfí zinc ẹni yóò nídi intracytoplasmic insemination elimination tuntun àwọn gbogbo ẹ̀ wọ́n tó lè pè ní pé artificial insemination basically nǹkan tó ń ṣe kókó ẹwọ̀n kan tó bá rẹ̀ sí pé a fẹ́ kí farm àti oven kó mint kókó tó ń gbé a fẹ́ jẹ́ kí ọmọ wa produce lẹ́yìn bàtà àti study process tó fi ṣẹlẹ̀ tó bàbá mi lè bẹ̀ ẹ má gbàgbé pé rẹ́ẹ̀mù ní táà ti ń ṣe léyìí rẹ́ẹ̀mù science láti sọ àbí ṣẹ́ẹ̀sì máa tó wà ní science ẹ̀dá kò gbọ́ mi yé dáadáa àwọn pọ́ǹtì tí mo méjì yìí ni a fi lè líǹkì nǹkan tí mo fẹ́ sọ táà bá ti ń sọ̀rọ̀ science a máa ń sọ̀rọ̀ nípa what is possible and what is not possible bí sáyẹ́ǹsì ti dáa tó tó lè sọ́ọ̀fù problem ó ní one serious limitation kan science is wonderful ara àmọ̀tọ́lọ́ ọba pẹ́ dàní ṣùgbọ́n níyà ó ní limitation tó burú gan bá a gbọ́ ní limitation méjì ẹ̀yọ̀ ọ̀pẹ́ ló limitation ni pé ó lè sọ fún ọ pé nǹkan yìí is true is false ó lè sọ is true is false kí ní yìí rí kí ní yóò rí kọ́ sí ó tẹ́ẹ̀sì àmọ́ kò lágbára àti sọ wípé is good or bad ẹ̀dá fẹ́ wo dáadáa ní sáyẹ̀nsì ti dáa tó agbára rẹ̀ òkà ẹgbọ́n wọ́n lọ́wọ́ kìí yíò is true or false àmọ́ kò lẹ́mí ẹ̀ kò lẹ́mí is good or bad sáyẹ̀nsì lè ṣe atomic bomb eh? kásọ́dì neutron kásọ́dì electron kásọ́dì proton kásọ́dì àwọn electronic particles tàbáwá sọ́dì ìtàn káwà ní à ah, níbẹ̀ o a lè ṣe bọ́ǹbù jáde bàbá ṣe jáde ìtàn yes bọ̀ sí ká lo bọ́ǹbù yìí fi pààyàn àtàwọn fi pààyàn prime ní àńsá ẹgbọ́ fún bá ti ṣe tán ó ń lo èmi ọmọ tẹ́lẹ́ òun lè sọ wípé òkè òun find out wípé tẹ́ ẹ bá gbé háàtì ẹlẹ́dẹ̀ tẹ́ ẹ gbé tí igbá yẹn ni tí ó ní heart problem tó ti bẹ̀rẹ̀ sí heart yóò ti sẹ́ ẹgbọ́n mi bọ̀ sí kẹ́ wá gbé ìjà àwọn kẹ́ gbé ìjìnà Islam to me sáyẹ́ǹsì iṣẹ́ ti ẹ̀kọ́ ni kó give judgment ó lè sọ true or false òun lẹ́dìí rí pé gbogbo nǹkan tí science bá ti ṣe ń kọ́ ò fáwọn àtàwà jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ subject ẹ̀ sófin ọlọ́ fáwọn tàbáwọn èyí ṣe mùsùlùmí àwọn tó subject ẹ̀ sí legal and ethical assessment yes ethics is it right to be done is it not right ọ̀rọ̀ right or wrong ethics ló bọ́ sí science ò mọ right or wrong ṣùgbọ́n àwọn scientist mọ right or wrong because èèyàn làwọn náà ẹgbọ́n ó kálùkù wọn náà sì ní nǹkan tán fẹ́ gbà kò sí ẹni kankan nílé ayé ìdójó ní mímọ̀ tó wà ní traffic tí a lè ní òkè àrí tó bá lọ nítùn wọ́n kálùkù níbi tó bẹ́ẹ̀ Then bẹ́ẹ̀ ọ̀nkàlùkú lọ́kàn bẹ́ẹ̀ láwọn ọ̀dọ̀wọ́n fi sọ pé technology is neither good nor bad nor neutral technology ò pé Oda, dá kò dá àbí á kò kí ẹ̀ ó kí ẹ̀ wọ́n fi kan lẹ́sìn lò level. làwọn sọ́ọ̀dì dé level yẹn wọ́n sọ́ọ̀dì process ẹ̀ bá ti sọ́ọ̀dì nǹkan mìíràn ẹ́ wọ́n dẹ̀ mọ̀ tọ́tọ́ bá mọ̀ tọ́tọ́ bá rí result ẹ gbọ́dọ̀ subject outcome sí nǹkan mi ẹ kí n fún ilé ìdáàbò kan kó tó gbé máa wà sílé lọ nípa bọ́ máa sọ̀rọ̀ stem cells stem cells ṣe rí jọ tí egg àbí sperm bá produce tó bá ti sọ egg and sperm bá mix sẹ́kọ̀ọ́ pé kí ni zygote yóò mọ̀ divide ṣe ń tá tó bá divide yẹn ní level bí tó wà ó lè di anything a sọ wípé ó wà ní level undifferentiated self self tó ṣe pé kò fẹ̀ kan tí ìsọ pé nǹkan báyìí ni ó dì ẹ́ ó dìgbà táwọn pásọ̀ tábà fẹ̀kan differentiated torí level tí sẹ́ẹ̀lì bá wà báyìí wọ́n pè ní stem cell dàbí hmm? sẹ́ẹ̀lì tó ṣe wípé ó fẹ̀kan sí ní gbogbo gene tó gbogbo bá develop baby kan ó lè di nǹkan tó bá fẹ́ kó di wọ́n wá harvest at that point wípé òkè ṣe bí sẹ́ẹ̀lì náà ní padà dojú àbí ọ̀dá ní òdìjìnà wá òkè ẹjá wẹ nìkan tó ṣe wípé bóyá òun ní síkú sẹ́ẹ̀lì challenge àkílópa síkú sẹ́ẹ̀lẹ́ o bó márò rẹ̀ tí ó produce red blood cells ẹ́ àwọn cells yẹn ni wọ́n dá ìyẹn jẹ́ ká implant stem cells yìí síbẹ̀ sí ìsẹ́gbọ́n lè jẹ́ ní cells náà yóò wúlò ṣe ẹni pé wọ́n ṣe sọ pé yóò wúlò tóyìn ó wúlò lóòtọ́ ṣùgbọ́n tẹ́ bá fàwọn bàyẹ́ntì sílẹ̀ kẹ́kà máa ṣe tó wù wọ́n sẹ́bà tó padà máa ṣe deliberately wọ́n ma wọn lọ lè lórí wọ́n tí àbọ́ọ̀dẹ̀ tó gún abẹ́ abẹ́ ti pẹ́ntọ̀ ọkọ̀ ti ní tẹ́jì rí tẹ́jì abẹ́ ìfẹ́sẹ̀ pé oyún báyìí ẹ̀rẹ́ nìkan tó sọ pé lágbàjá wa kí ló fẹ́ bóyún jẹ́ tó bá bímọ ń gánà sí ìwòfẹ́ ó mọ̀ fún ló jẹ náà ni pé ìtòrùn jẹ jẹ́ ká ní 10 billion ṣẹ́mà pé kò sí bí ò sí ní ìfọ́n báwọn yóò ṣe máa bí olóṣèlú pé èyí fi sáyẹ́ǹsì ilẹ̀ èyí fi tẹkinọ́lọ́jì tẹ̀ pé ó kàrí ìjọba ah, ti ń wo ẹ̀yìn lẹ́ẹ̀fún ní judgment bàbá wa mọ̀ bẹ́ẹ̀ sharing production bá sọ́dì nílẹ̀wì òun náà lágbọ́dọ̀ fi máa discuss the king Islam lórí lórí ẹ̀ bọ́wà fẹ́ sọ ìsìláàmù lórí ẹ àwọn tí ìṣe mùsùlùmí náà sọ nǹkan mi àwọn kò sọ legal implications àwọn kò sọ ethical implications àwọn tí wá kọ́ àwọn fẹ́ pé mùsùlùmí ni wá àwọn náà nìta àwọn ẹ̀sọ̀ pẹ̀lẹ́ báyìí ti ṣe àwọn ìjọ táwọn ò bá tẹ̀kan mọ tán fẹ́ ṣe nìkan ni wọ́n gbé gbogbo nǹkan wá fún àwọn tí gbà tàbá mà bẹ́ẹ̀ wọ́n ti ń gbìyànjú àti study production ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ bọ̀gbà tí ó di 1978 only the first testing baby ẹgbọ́n ọkọ̀ testing baby ni wọ́n kọ́kọ́ wá successful tán bí ọmọ two artificial insemination bí in vitro fertilization ọmọ náà ẹni seventy eight ní ìsìn yóò ti máa lọ bí forty seven years àbí obìnrin ni louis brown hmm. but nígbà náà tó ń ṣe tẹ́bàwọ́gbọ́n pé testing babies àwọn tó wà ní mídíà ni wọ́n kàn ló wọ́ọ̀dù testing kìí ṣe pé mú testing lọ́mọ yẹn ti dàgbà o ẹ̀kìí ṣe wá ẹ̀sàmọ̀ ẹ̀sàmọ̀ ní ẹ̀ tẹ́ǹtìbù tí wọ́n máa ń lò ní láàbù ní kẹ́mítì láàbù tó gẹ́gẹ́rẹ́ báyìí ẹ̀kẹ́ ṣe pé nù rẹ̀ lọ́mọ́ ti dàgbà ìtànfíìn ni pé petri dish gan ni wọ́n lò kí ní tẹ́ǹtì petri dish ni ìmọ̀ ẹ̀dàkùn pé bí ìtírẹ̀ kékeré báyìí táàmọ́ fi ìní sí ní láàbù táàfi píkì ṣùgbọ́n tó ni pé ọmọ tí wọ́n ṣe ní láàbù náà fi wọ́n fi tẹ́ǹtì fi rẹpítẹ́ǹtì láàbù bá ọmọ tó pé láàbù wọn ti bí tó 1978 wọn bí lè sàn gbàtà wọn bí àwọn tí wọ́n ṣiṣẹ́ tó ti kó fi líìdì sí bí bí ẹ̀ àwọn èèyàn pọ̀ tán ṣiṣẹ́ ọgbọ̀n àwọn ni wọ́n kọ́kọ́ ṣe ń náà ni ẹnìkan bẹ tóun jẹ́ obstetrician consultant kàbírí pé gynecologist àtọ̀túnṣà àti pé doctor ti ń gbẹ̀bí lòun ẹnìkan méjì ní ẹnìkan jẹ́ báyìí wọ́n pè wọ́n ní Patrick Stepto Patrick Stepto ni doctor tó ń jẹ́ consultant obstetrician law so the other person tán jọ ṣe tó kóhùn ní scientist embryologist and physiologist Only Robert Edwards àmọ́ Edward? ló padà gba Nobel Prize fún ṣẹ́yìn òun scientist ni physiologist bọ́kẹ́ fi lè mọ̀ wípé gbogbo nǹkan tẹ́yàn bá jẹ́ mọ́ sọ fún yín pé scientist ò wà neutral ẹgbọ́ tó kìí dáa ah, a ṣe torí tí náà ni torí àwọn èèyàn tó rọ́mọ bí náà ní ìgbé ọ̀hàn ó lè tẹ́ lò báyìí máa rọ́mọ bí ẹgbọ́ in tó jẹ́ lò fún ó pọ̀ kọjá táwà kan ti dá ìdábẹ́ máa lò fàbí ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ náà ni in anything tí science and technology bá ti gbé wá ìwọ ló decide èwo ló fi ṣe especially mùsùlùmí tó gbogbo ó pàdé ọlọ́run kẹ́nìkan kan mọ́ jẹ mẹ́tura yín jẹ pé ah science ti wá tọ́já kìíní kan ẹ bàrà pé basic kí n tó wà lábẹ́ rẹ̀ yìí ṣe nǹkan kan tó tóbi nǹkan fẹ́ tó bá ti gbọ́rọ̀ ọlọ́run ọba yìí á sì lè mọ ibi tó bá wúlò sí ìgbàtán bí màá yìí ó di wọ́n sà celebrate wọn wọ́n ti rúpẹ̀ ìgbàtán màá yìí wá pé 25 years wọ́n sà mọ̀ celebrate ẹgbà ọmọ tàbí o wọ́n sà mọ̀ yẹn sọ pà yẹn pé àwọn ọmọ yẹn bí ó yàtọ̀ sáwọn ọmọ yókù yóò rí bákan kò sí kíní ẹ̀kan sọ àwọn náà celebrate lọ́dọọdún pé kò tó ti kú oòrùn kò tó ti ṣe kíní ẹ̀kan o kò tí ṣe kíní ẹ̀kan sọ 25 years wọ́n wá ṣe anniversary Edward Wangi for speech speech ẹ̀ mo fẹ́ mo fẹ́ ka díẹ̀ mbẹ́ ká fi lè mọ bẹ́ẹ̀ ti mọ̀ pé gbogbo nǹkan téèyàn bá ti pápátá ló ní value end of speech because of the celebrity sẹ́wọ̀n ìdán ọkọ̀ báyìí ń gbá we have assisted people àti àti àwọn èèyàn tó gbé wọn rọ́mọ bí àti báyìí àti báyìí edward wá ń sọ ń bí ọ̀rọ̀ rẹ̀ wípé IVF táwọn develop yìí was about more than infertility Huh? a develop pé tá a fi produce ọmọ yìí was about more than infertility ó kọjọ́ ọ̀rọ̀ pé yìí ò rọ́mọ bí àbíkọ́ ọmọ bí ó ṣèyẹn náà ó ṣèyẹn náà bọ̀ títà ṣe kọjá rẹ̀ ọ̀rọ̀ ẹ̀mú kó dìrò fún i wanted to find out ẹ̀láta ọmọ gbọ́rọ̀ yìí i wanted to find out exactly who was in charge i wanted to find out exactly who was in charge whether it was God himself or whether it was scientists in the laboratory mo fẹ́ ń fàǹdà tó sọ́lọ̀ nǹkan ló wà ní ṣáàjì ká bí ma wọ́n ṣe àbáwà sáyẹ́ntì ta wà láàbù nígbà ó kàn onígbé kò ń padà rí pé it was hot our scientists are in charge <laughs> so lóòótọ́ ó lè wúlò ń bá lò fún so báwọn eléyìí náà ní nǹkan táwọn náà fẹ́ òun wà òun fẹ́ find out who exactly was in charge bóyá ọlọ́run ló wà charge àbáwọn scientist ní láàbù pédà tí tó bá ẹ̀kọ́ náà ni ṣe tẹ́rọ̀rọ̀ yẹn lásán kèbè ní òun náà kèbè ní ẹgbọ́nù tọ̀ ẹ̀kùn wá rí pé ìgbéraga bẹ́ẹ̀lì hmm? kéjì ó ní pé níjọ́ tí èèyàn bá ti ń fà yí kò lọ́dọ̀ ọlọ́run kí ni fìràwọ̀ mi máa àlè ń fi ìlànà bẹ́yìí mi mọ́ náà ọba mi fún yín yàtọ̀ sí òun fẹ́ mọ̀ ó pé ọjọ́ ọ̀rọ̀ ìbá tí lìdí tọ̀rọ̀ ìdájì fún ọ̀bẹ price náà fún kí ni mo fẹ́ fàyọ tó bá tí mo fi sọ̀rọ̀ yìí òun ni wípé jẹ́ mùsùlùmí kó mọ̀ wọ́n gbé sọ́kàn pé anything tó bá sàti jẹ́ new thing pé is neutral it's not èyí ó mú èyí tó bá lọ pẹ̀lú ìgbésí ayé àtẹ̀sìn ìyàn níbẹ̀ ni tẹ́ntọ́bá lẹ́sìn tẹ́ntí ò bá lẹ́sìn náà wọ́n ó sẹ́lẹ̀kì kò sígbà àtàtí sáyẹ́nsì kankan wà neutral kò sígbà àtàtí technology wà neutral wọ́n tó pé ìsìláàmù ti wá dáa ìsìláàmù ò ní sọ pé ká da nǹkan tó bá dáa nù kódà kó ṣe wípé ọ̀tá ìsìn ló bá gbé wa ṣùgbọ́n a lò nílànà pẹ̀lú tọ́lọ́run ọba àti tánàdì ẹ̀dàpọ̀ rí ká mọ̀ ó pàtàkì pé ọ̀rọ̀ tó ń ṣe kọjọ́ ọ̀rọ̀ ìfàtíjì nìkan o I wanted to find out who was in charge whether it was God himself or we the scientists in the laboratory and all the fact that it was, it, it was us our bíbí lọ́lọ́mí sọ pé wà kánàl káfíò aláàrọ̀ bí i zọ̀hìrọ̀ kìfèrí ma ọkùnrin tọ́lọ́ ọba rẹ̀ bá bí kó ọba rẹ̀ já pé òun ti mele gbogbo ìdájọ́ ìdájọ́ tábà fún nǹkan ìṣẹ̀lẹ̀ ní ọwá kò kí ní ìdájẹ́ o náà àwọn tọ́pìkì wà kìí tàwọn nìkan là ń discover àwọn tó náà discover kọ́dà àwọn tọ́jọ́ jẹ́ ní papọ̀ náà discover pé no because ipe ọ̀fẹ́ ah, kómi sọ́wọ́ tọ́ sàbátí wá mọ̀ yẹ̀lá ṣẹwà níbi tẹ́ni yìí bá ti kọ́kọ́ fèsì bí lọ́rọ̀ tó sọ yìí àwọn mùsùlùmí ká dúpẹ́ fọ́lọ̀ ẹ bá bí ọkùnrin yìí tó sọ̀rọ̀ yìí wípé ṣíṣẹlẹ̀ kọ́ ni ó pàtàkì tó bá ìpín ṣẹlẹ̀ ọlọ́fẹ̀ kan ti yẹjú ṣẹlẹ̀ àmọ́ náà bá mọ̀ kó fẹ̀ kan wà kó tó sọ pé ká má gbà ọ̀nà yẹn gẹ́gẹ́ bá ti ṣàtàyé bọ́ọ̀lù ọlọ́run ti ṣe ó dá nẹ́bí adam alayhi salatu wa salam kò sí fáàmù kò sí ẹ̀gì àbí so tàbádẹ́ edward who was in charge àbí gbogbo in charge jẹ́ ní ìsìn báyìí fáàmù tọ́lọ́run ọba dá ẹ̀gì tọ́lọ́run ọba dá condition tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ náà lóló replicate ta nígbà tọ́lọ́wọ́ bá dá nẹ́bí adamu tí ò sí spam

See that before, who was in charge? Ọlọ́run. Tọ́lúmà tọ́lọ̀ wá sí ọ̀tá, nígbà tí ó di lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀kẹta ló tó kan ẹ́gì àti fáàmù. Òun náà ni wọ́n wá ṣe táwọn ló ní gbogbo orú gírímákà yìí. Lórí application ni ó, lórí gírímákà yìí, ibi tẹ́ẹ̀tì màbíkèbèrè ọlọ́run ọba tó dá sánmà àti ilẹ̀ tó dá gbogbo ẹ̀ tó ti pé ìsìn bá ti bá náà nì kèfèrí sọ pé ah no chance ni lọ́ọ̀kì ilé ayé wá ẹwà ní ẹnu èyí tó ń kàn replicate yẹn lásán pé ah oh deserve any price bí lọ́ọ̀kì ni ó ní lọ́ọ̀kì báwo sẹ́mbà tó wádà dáṣe ọdún dáṣe òun fẹ́ gba ó fẹ́ gba ó fẹ́ gba yìí fún ṣẹ́ ẹ̀ tí ẹ̀ ó sì dáṣe ọlọ́run ó ní chance ni

nígbà náà wọ́n fa wàhálà náà láàrin ara wọn náà but ó ti wá délẹ̀ láàrin nígbà tó wá délẹ̀ nígbà tó máa òkèlò òun mú bẹ́ tọ́ báwo ni ìsìláàmù ti wá sọ ṣẹ́rí dáwọn tẹ̀ka bẹ́ ṣe fún ara wọn ni tá ń pè ní medicalization of reproduction medicalization of lọ́sùn pé ọ̀nà ìgbà táà ń bí bí ma táà bí ìgbòdí ká cut off from marriage pẹ̀lú ní yóò ṣe that divide outside the union tọ́lọ̀ ẹ wo dáadáa pé kí n sọ wípé mo fẹ́ manipulate bọ̀ bí ti manipulate ẹni pé ọlọ́run bá fi sínú nǹkan kan ni táà bá ti yọ kú so that àwọn lè manipulate pé if you decide not to marry tó wẹ́ pé torí ọmọ bá ní mo lè yẹjú ọmọ fẹ́ ẹ́ if you decide láti má ṣe ẹ̀fẹ̀ kan ṣe kí ní ẹ̀kan àdìbọ̀ wá bá ti pàápẹ́ pé ẹyọ wọ́n fẹ́ yọ kú ní rẹ̀ mú wọ́n sọ reproduction wọ́n medicalize so that the control will be in their hands so báwo lọ́lọ́wọ́ bá ti ṣe bọ́lọ́wọ́ sọ sí wa ọlọ́wọ́ bá ní kó yíwa ní Qur'an ọlọ́wọ́ bá sọ fún wa wípé Suratul Nahl ayé àtẹnutítù ọlọ́ni wallahu ja'ala lakum min anfusikum azwaja ọlọ́wọ́ bá ti fún látara ara fún yàwó látara ara waja'ala lakum min azwajikum banina wa hafadan látara àwọn ìyàwó yín ọwá kìrìtọ̀ ọmọ fún yín látara àtọmọ ọmọ wàrọ̀sáfàkún nínú àtọ̀lẹ̀bá ó sì pèsè fún inú nǹkan tó dá tó nǹkan bàjẹ́ nǹkan tí ò tọ́ nǹkan tí ò jódodo òun ló gbàgbọ́ wọ́n á wá ṣe kèfèrí wá sáì mú orin sí ìdẹ̀ra wọn ọlọ́run bá tò ọlọ́run bá ṣe ìyàwó fún yín látara àwọn ìyàwó ó sọmọ fún yín ọlọ́run líǹkì ọmọ mọ́ ìyàwó ó líǹkì ìgbà ọlọ́run sọ pé wọ́n wà lẹ́dí kọlọ́kàmínà márì bá ṣàrùn ọlọ́run ọba yìí nínú omi ó dá ẹ̀dá ó dábára àwọn tàbí ó dáńkọ́ ọlọ́run ọba ò fẹ́ kí abara kó dádó ó gbọ́dọ̀ wà nínú kéèsì kan kéèsì wòrí fájà aláhù násàbàlùwà wá sí ẹ̀dá tó dá ó ṣe ní ẹbí ó sì ṣe ní àná lágbájá ní bàbá lágbájá ní ìyá lágbájá jẹ́ yàwó fún lágbájá lágbájá jọkọ fún lágbájá wàkánà búkà fọ̀jú náà ọlọ́run ọba rẹ̀ ọba lágbára ọlọ́run tó sọ yẹn tán bọ́lọ̀ tí wá sọ ẹ wá wo cells mẹ́tẹ̀ẹ̀ta tí ń lead to reproduction àkọ́kọ́ kó ìtọ̀ ìbóbìnrin lòpọ̀ ìkejì lílóyún ìkẹta bíbímọ kò sí kankan nù rẹ̀ tọ́lọ́wọ́ bá di táàṣì kó láàrin ọkọ àtìyàwó ibi tẹ́ǹtì o òun ni wípé ẹ̀yin ó rí pé ńgbà tí Mariam tó gbé ọmọdé dẹ́sàpọ̀ ọmọ mùjíza kí láàrin èèyàn rẹ̀ sọ fún wọn á ìgbódó ti rọ́mà máa ká na àbúkì múra àtọ́ ìyìn bàbá rẹ̀ ṣe yàn bú wà máa ń ka ànáti ó mú kí bàbá ìyà ìyá rẹ̀ ilẹ̀ ìbáfẹ́wó báwo ni ó ti wá fáàmọ́ ọ̀lọ́pọ̀ lọ́pọ̀ tó bá ti gbọ́mọ nìkan ló bá pàtàkì so gbogbo step reproduction mẹ́tẹ̀ẹ̀ta yìí ta mention yìí pé kéèyàn súnmọ́bìnrin kéèyàn lóyún kó bímọ ọlọ́run ọba kò aláwọ̀ pé kéèyàn detaching at every level nígbàtí Islam ọlọ́run ọba aláwọ̀ pé èèyàn lè sún mọ́bìnrin except tó bìnrin bá jẹ́ ìyàwó àbí tó bá jẹ́ ẹrú pé èèyàn ń fẹ́ enjoy sexual uh, intercourse ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ìyàwó àbí pẹ̀lú ọkọ anything outside that haram ọlọ́run bá dìbẹ̀ as a result of that ọlọ́run tún wá aláwọ̀ kéèyàn bí ma àti true marriage ó di méjì ọlọ́run wá aláwọ̀ kéèyàn lóyún àti true marriage nígbà tó lọ́wọ́ bá ń ṣe gbogbo eléyìí bí nǹkan lọ́wọ́ bá ọba ọ̀jọ̀gbọ́n dọ̀bọ̀ onímọ̀ ni ó ti mọ̀ tó lọ àwọn eléyìí ń bọ̀ wá ó ti gbọ́n ń bọ̀ wá ọlọ́run máa máa jọ ẹgbẹ́tẹ̀ tàpapọ̀ ní gbogbo gba ah, ẹ àwọn ẹjọ́ tí yóò mọ̀ gbé á ní bọ́ ẹgbẹ́ ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọgbọ́sọ̀ sábìlẹ̀ báyìí sábìlẹ̀ báyìí pé òun lẹ́ẹ̀fì rí wípé níjọ́ sáyẹ́ǹsì dé tó sọ wípé ah, tàbábẹ́ mẹ́ tó lọ mọ́ ẹjá ṣe DNA Islam nínú no ẹjá kọ́kọ́ béèrè pé ta lórí àwọn náà èmi àwọn àtàgbé ta ló lọ mọ́ first question ni ta ló ní o ọ̀fẹ́ jump nù ẹ̀ta ló níyàwó ni a ń bẹ́ṣà láọ̀kọ́ tàbá ti ma a ń ta ilé yìí a mọ̀ èyí tó tẹ̀lé ṣe ẹ̀ta wọ́n pẹ̀ta ló níyàwó tẹ́lẹ̀kọ́ bá èmi mo lọ ọmọ wọn bá ta ló bí bọ́ wọn lọ́gbọ́já ṣe ìyàwó rẹ̀ ni ẹ̀ẹ̀tọ̀ à ní bèèrè bẹ́ṣà ìlúkù ma ẹlọ́dún ló kò bá tó bá ti lọ́kọ̀ òun náà ní sọ fóun ṣe ìrìnà tó bá ti mọ̀ pé kóun bá ti sọ kóun dèjì náà kàtà ti fún un òfẹ́ kan ní kílèmù ọmọ ẹlòmí kọ́dà wọn ìbó bàbá dèjì náà káwọn wá sọ pé náà bọ́ ti díẹ̀ ní tẹ́ẹ̀ díẹ̀ ní tẹ́ẹ̀ sí òfin tó má wọ́ọ̀rì má wọ́ọ̀rì sáàgbé díẹ̀ ní kalẹ̀ náà ẹ̀mọ́ wọ́ọ̀rì àpàdà máa sọ díẹ̀ ní ṣé wọ́ọ̀ lo níyàwó ẹ̀ẹ́ ṣẹ́ríbọ́n náà bá ṣe blọ́ọ̀kì kì í ṣe ọlọ́run bá máa ó bà pé DNA test ó pé DNA true ẹgbọ́n ẹni tí nǹkan bá yé nìkan ló sọ pé ah, a test DNA kò true nǹkan true ṣùgbọ́n nǹkan ní issue bóòl Islam ṣe máa ń treat issue ní pé Islam yìí wà á nǹkan true nìkan ọlọ́run wọ̀lọ́hù yaqulu al-haqqa wa huwa yahdi as-sabil ọlọ́run ọba ń sọ òdodo òun náà ló ìfún gáìdì yí sọ́nà tẹ́ lò òdodo ọ̀rọ̀ pọ́dòdó nìkan kọ́ là ń sọ nínú Islam nǹkan lè jẹ́ òdodo tó bá pé yóò bá líìdì sí nǹkan àmì tí ò dá ọlọ́run rẹ̀ mọ́kàn sílẹ̀ àwọn táwọn fẹ́ sí pé atẹ́sàn fi ta lọ ọmọ gẹ́gẹ́ ní tá a bá ní ká máa lọ ní ẹ̀wọ̀n láyá á dín ìlàsáwà ìsẹ̀lẹ̀ tó yí tí ó jẹ́ òní pé

àwọn náà ló fẹ́ protect tó bí science bó sọ fún yín ara ní same science bí science ò mọ this thing is good or bad ó kàn mọ true or false true or false kan wá yanjú true or false kan yanjú ọ̀rọ̀ láàrin ara wa good or bad jẹjẹ ní yanjú ọ̀rọ̀ ṣẹlẹ̀ nígbà ìsìnká nígbà sọ pé ọ̀rọ̀ true or false nìkan tí ó sọ good or bad ẹ́ ìgbésí ayé ẹranko ní ó padà máa gbé ẹ̀wù dáadáa

bẹ́ẹ̀ni kò sí ìgbẹ̀ta tó tọ́pù kí bàbá bọ́ ma rẹ̀ lùbọ̀ kó fún ọ̀bù yóò kò sọ kí ló dé tó jẹ́ àrọ́ ṣe ń torí pé kò lè dán ọmọ ló jẹ́ àrọ́ mi àbí tó bọ́lọ̀ òfẹ́ ká gbọ́nà yẹn nígbà tí gbọ́dọ̀ gbọ́nà yẹn ẹmọ tó fà òun ni wípé ọlọ́run bá ní wà lápọ̀ Adam ọmọ ànábì Ádámù àpọ́nlé àpọ́nlé ara àpọ́nlé rẹ̀ ní pé gbogbo táwọn ẹranko bá ti ń ṣe jí wọn àdíkòhùn operate higher than that in the animal kingdom lọ́dọ̀ àwọn ẹranko kò sí bàbá ìyá ló wà ẹwù dáadáa kò sí bàbá tọ́bá ti bí ma wá èyí tó bí wọn náà tó lè gun ìyá rẹ̀ padà so ọlọ́pàá ànàrà ẹ̀yìn mọ́sílẹ̀ kìí ṣe possibility là ń sọ pé tó possible ó oh, possible now ó oh, possible now yes ó oh, possible ọmọ eh, ẹ̀yà brother àti tàbí máa ń rúbọ̀ tó bí ma ó possible kí ló lé tàà ṣe àgbẹ̀ ní device now kí ló lé tàà ṣe tó bẹ́ẹ̀ sọ́rọ̀ possibility làbátàwà àta ìdáta ti produce ọmọ kí ló lé ẹ́ kúlẹ̀lẹ́ àti ìyàwó ìjọ dé àwọn tó pé sáyẹ́ǹsì kò mọ búdọ̀bà ìdí tàbí jẹ́ èèyàn tàbí jẹ́ mùsùlùmí náà ní búdọ̀bà àwọn kèfèrí táwọn òfẹ́ kan fẹ́ gba tọ́lọ̀ làwọn fẹ́ kan sọ wípé anything tó bá ti lati láti ṣe then you can value Hmm? ìtọ́lọ̀ ọ̀gbọ́n wa sọ láàdù àwà wò ní sáyẹ́ǹsì bá ṣe àwòlò lọ́nà tó ṣe pé kò ní tako sí ọlọ́ tó bá àjọ wọn sùn tán ọ̀nà tọ́lọ̀ ọba bọ́lọ̀ fẹ́ protect ọlọ́run fẹ́ kí mẹ́tẹ̀ẹ̀ta yìí ìbálòpọ̀ oyún àti bíbímọ kí mẹ́ẹ̀ta wà papọ̀ ibi tẹ́ẹ̀sì mọ̀ fọ́lọ́ ọba tẹ̀ka ti gáàdì kì ní ibi fọ́ kí gbogbo tápẹ́ ìgbésù yìí tó dé kódà rí iléṣìpù tó ṣe wípé kò ní ṣe pẹ̀lú páàtì ara wa rárá páàtì ara àkọwà ìbọ́ọ̀bù ń bẹ́ táà kàn fẹ́ fún ẹni ìyẹn ló ń kọ látọ̀ ọlọ́gbọ́gbẹ̀ ó ní pé kí n sọ pé tí mo adopt tí ìsọmọ mi kí n wá gbókọ mi fún ṣàwọn pé nìsìn ẹni tí mo gbé mo mọ̀ bẹ́lùfẹ́ lórí kò sí ẹ́gì kankan látara ẹ̀gì kan kò sí sáàmù kankan látara tàbí ẹ̀rẹ̀kọ̀ fún ẹ̀fí kan bá lóòó bá dúró lọ́mọ̀ bọ́mú kẹfẹ́ fún lọ́gbọ́ ni ọlọ́m blọ́ọ̀pẹ̀ láìpẹ́ ọlọ́m tí ń the first thing that of all ṣe òní bí ẹmọ èdè kí anybody tí ò bá sí lineage ó ráyè wọ́ bẹ́ẹ̀ by any kọ́dà ẹni tó pé kò ìbọ́ọ̀bù pé ẹjà sí fáwọn ó blọ́ọ̀kù ẹ̀rí bàbá ní ìrọ̀bá ìgbọ́mí ṣẹ́gbọ́mí ó yí ó kálukú pé oore lẹ́ni tó bá tọ́jú ọmọ tí èso ọkùn bí lóṣe ó dé lọ́pàá ní àmọ́tò ti bẹ́ kò gbọ́nà ṣẹ́ ní déjẹ̀ tó kílẹ̀ fúráǹtọ́ odò ohun ní àbá ìlú ẹ́ ذلك هو حقق النظر

ìkejì ṣẹ́wọ́n gbogbo jà ìlíyà táwọn èèyàn bá fẹ́ ṣe ìkà máa ń ló kọ tuntun rí ó ti tẹ́lẹ̀ rí gbogbo nǹkan táwọn ìbá tẹ́jọ bá tapọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yóò kàn ló kọ owó pẹ̀lú ọkọ̀ ńláńlá àbábọ̀ ó ti tẹ́lẹ̀ rí nígbà tí a fi wá ẹ̀rì alimọ́nù Bukhari náà ọ̀la àdéjì Bukhari àti 5127 Aisha ọjọ́ àwọn sọ àwọn types of nìka tó wà láti jà ìlíyà ọ̀nà táwọn èèyàn fi ń fẹ́ra wọn láti ìjà ìlíyà Aisha wá ní ọ̀nà mẹ́rin ni wọ́n fi fẹ́ra torí àsìkò ibi tí mo lọ Aisha wá ní ara rẹ̀ pé ìwé èyí táwọn náà ṣe lónìí pé pé èyí ọ̀lọ́dẹ bá wà níyí ọmọ èyí ó tọrọ rẹ̀ lọ́dọ̀ èyí ó fún èyí ó di ìyàwó yìí Aisha táì ara yìí tó wá kà ó ní pé wọ́n pe kìíní kan ní nìkáàwùn ìṣẹ̀bọ̀ nìkáàwùn ìṣẹ̀bọ̀ kí ni wọ́n pè bẹ́ẹ̀ òdí wípé káànà rọ́júlù yàkúrù lùmọ̀rọ̀ àti èyàn sọ fún yàwó ẹ̀ èyàn lásìkò jàìlíyà sọ fún yàwó ẹ̀ pé ìdàtọ́bọ̀rọ̀ nìtọ́n fi ha níjá tí àwọn ẹ̀bá ti parí mẹ́sìtì tó ti mọ́ra yóò sọ fún pé a ń sì ní ìlà fùlàní pé lágbájá wá fàtàbí ìmìnú ìjẹ́kọ́bọ̀ ọkọ̀ ìyàwó náà ni ó sọ fún yàwó rẹ̀ wá bó sì rí lágbádá wá bó sì rí lágbádá ó súnmọ́ nígbà tí bá tẹ́yìn bá wá ń fi súnmọ́ lọ́wọ́ gbà yẹn wọ̀yà àtàdílù àdáwùjù ọkọ̀ rẹ̀ gbẹ́gbẹ́ kò ní súnmọ́ ẹ̀dá fẹ́ ló sọ̀rọ̀ yẹn nígbà tẹ́yìn ẹ bá ń súnmọ́ ńlá ọkọ̀

fàyídà tàbáyà nà àmúhà tónù rẹ̀ bá ti wá sàn tó bá òfin ìgbà tí ó sòyún mọ́ oyún náà lábẹ́ kó o ní àtọ́bà azáójú ha ìdá àbà ìbárọ̀pẹ̀lú àtúmọ̀ tó bá fẹ́ ni o kí ló bá tán tí ń ṣe bẹ́ ìtàmà bí ń ṣe ní pé ń ṣẹ́rẹ́ ìtàníkọ́lọ̀ lè báyìí ó mọ́ ń jẹ́ èèyàn ńláńlá tó jọ́gà àwọn bóyá ó fáyìn ni bóyá ó jáke ni bóyá ó lè ni ó ní tréèkì kan lára ẹni tó níyàwó fẹ́ kó ṣe pé ẹni yẹn ni ó fún ní sáàmù ní pé òun lọ́wọ́ wà lọ́mọ ṣẹ́ǹgbọ́mìyé ṣẹ́ǹgbọ́mìyé àdíṣì bùkọ́ ní ní káàkùn yí 24 century o ẹ́ èyí sọ́rọ̀ 24 century igbókè

tọ̀rọ̀ bá ti wá lóyún tán tó yín bá jáde ìgbà yóò tó ma in tó bá ní pé ó fẹ́ kí ọmọ yìí kó mú tréńtì ẹni tó bá lò pọ̀ ni ilé òpin ní káwé ìsìnbọ̀ ìsìnbọ̀ jàìlíyà wọn ti ń ṣe kìí ṣe tuntun sàbẹ́ ìtàwọn náà lórí two times bí two times tó ní pé mi ò fẹ́ kí kí fáàmù yẹn dàpapọ̀ àbí tọ́lá ti ẹ tó bá lọ́mọ gangan ìbí níkà kílẹ̀mù ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ẹni tó mìíràn ó ti mọ̀ pé tó bóbìnrin sùn ló fún lóyún tó yẹ lọ́ fi yẹra àmúwọ̀ ló fẹ́ lọ́mọ tọ́kí ni wọ́n fi pòdúsì ọmọ tí wọ́n fún lọ́yà kìí fi sáàmù ọkùnrin yẹn bẹ́ẹ̀ náà ló ti jọ pé wọ́n láà ní spam bank lọ́dí ìdúró spam gíga ẹgbọ́n mi ẹ̀ẹ́dẹ̀kanáà jọ wọn pẹ́tọ́ ọya ẹ̀bá fi spam yìí mí tẹ̀ bá ṣe mi gbọ́ ọmọ nìkan lè ṣe bọ́ọ̀ ni wọ́n fi ń já ìléyà nítorí wọ́n ti fún táàmù lálá ìdílé pé afẹ́ gbogbo èèyàn bímọ ṣe mọ̀ pé as we speak today ọkùnrin tó ní telegram russian man yẹn ó lọ́mọ tóun ti fádá pẹ̀lú spámù kò wà less than 100 kò mọ̀ wọ́n náà kò mẹ́ ní ìjọ kí ló ṣe ni pé òun ti rò pé ah, àwọn tó bá lọ́pọ̀lọ́ yìí tóun ṣe dájá àwọn yóò ní ṣe irú òun mẹ́kò ní ìlú tó pọ̀ kí tí wínà náà ojúwèrè mínú ó ti lọ́dẹ̀ kí pè sí pàmbà pípẹ́ ẹkùn lágbájá tóun náà pé irú àwọn ìlú ẹ̀fẹ́ wọn produce ẹkùn lágbájá náà ẹ̀fọ́n náà 100 wọ́n ló fọ̀mùlà fún pé tí bàbá ó lè lówó kó tóbi gan ní àà ah, tech man ní tech bro ní kíní kan ní àwọn àdúgbò jà ìlíyà lẹ́bù ni àwọn ọmọ ọkọ̀ ńláńlá tó ọgbẹ̀ wọn àmọ́ wọ́n ti rẹ̀ jà ìlíyà Aisha wa tàbí mẹ́rin bẹ̀bọ̀ bí tí mo lọ ń bẹ̀ òun ni pé Aisha wa sọ ìta Muhammadu sallallahu alaihi wasallam bil haqq nígbà tọ́lọ́ wá gbá nàbí ìdí pẹ̀lú òdodo hadama nikaha aljahiliyati kullahu illa nikaha an-nas al-yawm gbogbo nìká àjàrí àkọsọtájì òlànàbí wó àfi nìká àyíká àwọn yóò rájàmà owó ọlọ́run ọba ti dé tàbátà àbúwá ti dé sí fún obìnrin kóbìnrin lóyún kóbìnrin mímá mẹ́tẹ̀ẹ̀ta ó lọ papọ̀ ní ọlọ́ọ̀bù aláòpépú lè ṣẹlẹ̀ àti láàrin àwọn tánbàjọjọ́ pàṣẹ àwọn àbí tó bá jẹ́ mẹ́rin pìlẹ̀ mẹ́rin tí ó lè sí mọ́ mẹ́rin nígbà tó lọ́wọ́ bá ń ṣe ó ti mọ̀ bá wọn ní ìbọn àwọn fẹ́ pin ká yọ prófẹ́sẹ̀ jálé ìkó lílé jẹ́lé ìkó lílé jẹ́lé ìkó lílé rẹ̀ tó má jà mọ́ kó má jà ọlọ́run kẹ̀kẹ́ bí mix ṣẹwàá mọ mistake táwọn kan rò àwọn ti rò pé bàí sáà ìjọba ti lè lè já pàm tára já ogún gbòòkù ní jẹ́ǹsì náà ṣẹ̀rọ̀ dáadáa ìṣẹ́ bí dáàzọ náà ní pé ó ṣe ìdúró kò sí ìdílẹ́tẹ̀lẹ́ báyìí kò sí ìdílẹ́tẹ̀lẹ́ báyìí àní èyí tó máa máa gan tẹ́tọ́ tẹ́ lọ́rùn tóun ní kó tíyàwó rẹ̀ tẹ́lómi kó bá dé dìrá tóhun yẹ ẹra fún sọ́gbọ́n ni ó kílèmù ọmọ tẹ́ ẹ́ anábìwò lọ́ọ̀bá wò so àṣẹ tọ́lọ́wọ́ bá fẹ́ fún ọmọ yìí ni pé kábí mọ́dà àmọ́ ọ̀nà táàkì bí ó sọ fún kábí mọ́dà á ti sọ̀rọ̀ pa ìgbìyànjú wo náà islam tẹ̀ bọ́rẹ̀ pé anybody tó bá ní ẹni ìṣù láti mọ́bí díẹ̀ ẹni yọ kátàwà ní fẹ́ẹ̀sì mẹ́rin kìí sọ̀rọ̀ pé kẹ́ni gángan fún nǹkan ńláńlá kan kó wá mọ́ fún lókan ńláńlá ẹ̀yẹ jẹ́ báyìí ìwé náà wọ́rí tó ti ṣe tán bẹ́ẹ̀kọ́ láti so sábà ti mọ̀ ọ́ bẹ́ẹ̀ ìkéjì tí tó fi kún tó wa ọlọ́run bá ń kà fún wa àwọn táà lè fẹ́ ọlọ́dẹ̀ fọ́rọ̀ náà tààlé fún mahatu àwọn ìyá ní haramun fún kẹrẹ wọ́n bá náà tukọ̀ àwọn yóòbin haramun fún kẹrẹ wọ́n àfọwà tukọ̀ àwọn títà sí haramun fún kẹrẹ ọlọ́ọ̀bá sáàbẹ̀ ẹ̀dá òjúlé ọlọ́run bọ́lọ̀ bá ti sọ ìṣ kí mo sì mọ̀ pé tí ó jẹ́ ánsà wa náà efe ọlọ́ọ̀lá ní fẹ́ àwọn wọ̀nyí tọ́lọ̀bára ní fẹ́ wọn ṣé ọmọ tó lè lo ẹ́gì yá ẹ̀ kó nà bí pé ah, ọmọ márùn-ún mo bí gbogbo wọn bímọ yìí ìwọ nìkan náà ló kú ẹ́gì ah, sì tí yóò gbọ́n fún òsúnmọ́ àwọn òun ìtọ́fà táwọn kan fi ń rò pé bẹ́ẹ̀ ni wọ́n ti rò pé bẹ́ẹ̀ pé àwọn táàmà láàrín ẹ́gì wọn lẹ́fẹ̀ẹ́ pé yóò tàn bọ̀tọ́ ẹ̀bọ́n tàbí àpàtàkì tó àwọn òbú òtún máa rà ní màá lójòkó ìyá lójòkó àríjọba lọ ẹ́gì kan náà ẹ́gì àti sáàmù nígbàjọ ṣeré onítọ́ ṣé èèyàn ó bí ọgbọ́bìnrin ìyàwó rẹ̀ òbí ma sọ́jà ká lérò páàmù jẹ àti ẹ́gì ànẹ́ ìyá tí wọ́n bá bí ní pé kí ní ọgọ́ di haram ayàfẹ́ta náà bẹ́ẹ̀ náà ayàfẹ́ta ah, ah, náà nígbà ọlọ́rin kọ́ máa fẹ́ra wọn náà ó súnmọ́ wọn ó fi pé wọ́n náà gbà pé kì í ṣe pé fífẹ́ ra ibi tó parí sí ni pé wọ́n súnmọ́ ra wọn nǹkan láàrin wọn gbọ́dọ̀ ìpapọ̀ tó kù so pé abọ̀ ah, tí wọ́n ṣe zìnà náà a ní ìbọlé wọ́n náà yọ ìfí ìjẹ́ náà ti káwàwó tọ́mà wọ́n wà jẹ́ ọlọ́run bá mọ̀ náà ó jọ ẹ̀ bá pọ̀ torí fi mọ̀ pé ọmọ lè yóò fẹ́ wọ́ kàrá lẹ̀ Islam فلما بعث محمد بالحق هدم النكاح كلها إلا نكاح الناس اليوم àtàwọn nìkan kan bẹ náà kan ṣe ń já ìlíyà tó ṣe pé kọ́dẹ̀ ẹni tó fẹ́ kan lọ máa mà pẹ́lú mi lónìí òun náà ló ti tìyàwó rẹ̀ sí àmọ́ tó fẹ́ wá tírèǹtì kan ẹ́ ló fi ṣe wọ́n ṣe ń já ìlíyà nígbà tó wà fẹ́ pa wà lé tó fẹ́ kẹ́ wà ọ̀ǹtọ̀ ẹ̀dà ògbólé ìrùn eléyìí nìkan ló kú wọ́n wá tún ní sáyẹ́ǹsì wa ní pé kẹ́kẹ́ ń jẹ́ sáyẹ́ǹsì observation náà ní sáyẹ́ǹsì ní limitation right and wrong. tó bá rí ìgbà tí wọ́n wá bí ma tọ́ bàbá bẹ́ẹ̀ káwá sọ̀rọ̀ infertility káwá sọ̀rọ̀ infertility káwá sọ pé kí ni solution ní nǹkan tó wà lẹ̀ ṣé ẹ gbọ́mí mo gbé sẹ́yìn tó bá ní pé abágbọ́mí ní dédé mo fi sọ yìí mo gbé àti bí ibi tó tó bí ó kọ́ lára gangan ẹni tàbí ti tó kọba ti lálá sọ́lá ti jáwọ́ sílé bí àkìtàbù ọ̀tún náà báyìí ẹ̀sì ìgbà ọkàtọ́ ló gọ́ mí ni o ìmọ̀ sọ fáwọn èèyàn mo ní ìjọba nìkan bá jẹ́ wọ́n ní àpòrọ́sọ̀ ah, fún jẹ́ ní ilẹ̀ ti fi hàn fún ẹ̀rọ bá rí gan pé tọba bí pé à tọba tí ó lè yóò ní ah after after due and diligent and painstaking research pé I found out that there's no God ẹ̀bọ́n sàtẹ́lẹ̀ ah, ah àgbẹ̀ ìfọ́sọ̀ owó gbọ́dọ̀ olóòdó professor

tó níbi ìbẹ̀ntẹ́kìrì sàgẹ̀nà láti sọ àwọn olóòdò jàgírí àwọn ọdún pẹ̀tù ọ̀lọ́ ẹgbọ́n àwọn ti wá wò dáadáa wọ́n ti wò dáadáa gbẹ̀gbẹ̀ so ọlọ́wọ́n bá sọ fún wa ní Qur'an Suratu Shura ọlọ́wọ́n bá sọ wípé ìlànà mọ́tò sàmàwá tó ọlọ́wọ́n bá lónìí ọlá sámà àtìlẹ̀ yàtúlùkù máa yàṣà tọ́ yàtúlùkù máa yàṣà tí tó bá gbọ́ lọ́wọ́ bá ló ń dá fúnkún ó dára lọ́wọ́ àti wà báyìí àwọn yàtúlùkù máa yàṣà yá àbúlé wọn yàṣà ìnáfá ẹ tó bá wù yóò fún lóbìnrin yóò fún lọ́mọ obìnrin obìnrin yóò mọ̀ bíi wòyá àbúlé wọn yẹ̀ ṣá òmùkú ẹ̀ tó bá ti fẹ́ yóò fún lọ́kùnrin ọ̀dùnzẹ̀bú jù wọn tó kọ́rọ̀ náà ìnáta ẹ̀ tó bá wù yóò fún lọ́kùnrin yóò fún lórí ìbáwọ̀ wòyá jẹ́ àmì yẹ̀ ṣá òmù níjọ́ tí èèyàn bá míǹtì bẹ́ẹ̀ bá ti ní màtí ní ó ti mọ̀ gbọ́ fún ààyè lóòótọ́ wọ̀ ní díẹ̀ káwà náà má àpọ̀tọ́tọ̀ ọlọ́run bó ṣẹlẹ̀ tó bá wo lápùn ní àgàn tí ò ní sọ pé gbogbo tá a máa rò ìgbẹ́ á ah, ẹbá jáde wọ́n ti wá tíra wọ́n tíra wọ́n tíra rí wọn bí ma ọ̀pá ó súnmọ́ra bá sì máa tù bóyá bíi two years ago àbí kò sí tó two years i think the same topic tá à and sọ tá à ń discuss yìí ní hospital i think àwọn tán jẹ́ medical students tán jẹ́ mùsùlùmí àwọn organize the same program That our professor of gynecology wà ní òkú tẹ̀gbẹ́tọ̀ iṣẹ́ ìṣí wọn yìí tọ́ wọn á invite èmi náà bí the tẹ́mi náà ti parí the èmi làáfà hmm. pé kémi wá sọ islamic perspective káwọn pẹ̀lẹ́sọ̀ wà kan sọ ṣeré àbúlà àwọn brọ́dà mùsùlùmí làwọn náà àwọn tó wà kọ́ńṣọ́ kò sọ súnmọ́ tẹ́mọ̀ pé bí sẹ́yìn bá ṣe rí àwọn àtọ́bẹ̀ tí wọ́n ní kọ́tò lórí ìgbà tí báyẹ̀ mi kọ́ fi mẹ́ gbọ́kọ́ sọ̀rọ̀ afẹ́nìkan ní fún àgbà pòfẹ́sọ̀ ni wọ́n àwọn tẹ̀ tún bá fíìdì ní bí wọ́n dé Egypt gan gbára fẹ́ tọ́jú Islam ìgbà táwa débi àyà yìí lóòótọ́ nǹkan àwa máa pọ̀ ní oṣù bá nà mo wá àfihàn tọ́lọ́ wọ́n ní wọ́yẹ́ jálù mọ́ ìyàṣà wà àfihàn ẹ̀tọ́lọ̀ bá fẹ́ yóò ṣe wí kò ní bí ma pé àwọn máa ń rò pé bọ́yá ah, ìlágbájá Eh, eh, eh, spáàmù rẹ̀ wá ṣe gínẹ́kà ẹgbẹ̀ spáàmù gínẹ́kà ní káàkiri rẹ̀ dé ìtọ́ hmm. wọ́n ní ìjẹ́ ọ̀nà pé ọlọ́run ọba lè dá èèyàn bá ẹ́ tó nọ́mà oúnjẹ oúnjẹ já oúnjẹ ẹran ṣùgbọ́n láti ọlọ́run ti dá báyìí kò ní bí ma tó wọ́n fi kú sáyẹ́nsì tẹ̀ sọ́bẹ̀ kìí sọ̀rọ̀ pé ìgbà tó bá márì ṣẹ́gbọ́n

tó ń kálukú wá ń gbé láì 46 46 land àgbà 23 lọ́dọ̀ ìyá àgbà 23 lọ́dọ̀ ini. àjẹ́ papọ̀ ó di 46 chromosome tó fọ́mù ojú dua 46 tọwọ́ wa 46 ẹ́ ti líbà wa 46 àmọ́ èyí táwa náà fẹ́ fi bímọ sẹ́mọ̀ èyí tá fi bímọ ọlọ́run wá ṣe pé ìyẹn òun á pín sí méjì 46 káàbí ìtàṣà ha nígbà tó ti pé ìyá kejì náà fẹ́ fara bí ìyá ló bí ágùn èyí tàbí bímọ òun náà pè ní àpòpò yókù ní wọ́n ní somatic cells àti bona cells somatic cells làwọn cells ìtara táwà ń lò bona cells ni cells tàfẹ́ transfer so nínú texas tí wà tó ń produce stamp báyìí any stamp tàbá produce half chromosome tójú wá nílò wọ́n ní tó kọ́ fẹ́ lọ mí jàhásù mí ní ṣe ń gbọ́mí tọ́ ẹ̀hẹ́n òun fẹ́ lọ mí jàhásù mí tó kọ́ fún ẹjẹ́ 46 báhùn ìtumẹ̀ pọ́ máa dábàá bí 46 lọ 46 ló tún bá ẹ̀hẹ́n tó ọlọ́fẹ́ ti ẹ̀sẹ́ jẹ́ 46 gbé náà má kò wọ 46 áàpù ní ogun ẹni tí ó bí ókù fún ó wà bẹ̀rẹ̀ ó ní gónásà àbí sẹ́wọ́n ní gónásà sí bọ́lọ̀ tó wá tó kọ́ pm ìtumọ̀ pm ní pé méjì méjì one one wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn one one wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn so twenty two pm nínú forty seven ló ni yóò wà fara wa tí ẹ̀yọ kan ló ń wá ń determine sex ọmọ ẹgbọ́ pé tí ẹ̀yọ kan tó ń jẹ́ twenty three pm ló jẹ́ forty six yẹn òun ló jẹ́ x y x x so now tẹ́mi bá fẹ́ transfer tí màá bá bímọ le transfer eyokan ju eyokan lọ ninu tíṣẹ́tì rẹ̀ because it's moving transfer ni transfer pé méjì ló ní èmi bá ìgbòsàn àti ìmọ̀lẹ́ ní méjì x y obìnrin x x sọ sábà inú XX. sábà tó gàtún bá ní to ojú tó bí sí àwọn náà bá tóbi náà bá ní áàpù náà mo kan 23 tọ́kọ̀ ní x màá láwọn kan 23 y mo x 500 million pátọ̀ ìbọn tó má lè jù náà ní èdú àbọ́sí ẹ̀ẹ́dọ́lọ́ bá kádà rá tí mo bá ti wá ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ pé máa transfer 22 tó jẹ́ ti body máa transfer ìyọ̀kan tí ó jẹ́ ti sex ó lè jẹ́ x ó lè jẹ́ y àbí tẹwàá àwọn kan wá bẹ nígbàtí ẹ̀dá tọ́lọ̀ bá ti ń dá sexy sex tàbí transfer instead tó wọ́n fi jẹ́ 23 ẹgbọ́n mi tí ó jẹ́ 23 yóò wà jẹ́ 24 pé ní ìsìn ìbí àfihàn méjì ní xy àbí xy ìbí fi jọ́kùnrin báyìí ọkùnrin kan wá bẹ́ẹ̀ fóhùn nípa ẹ̀kùn ó wà ní x méjì y kan ìsẹ́ẹ̀dì tó wọ́n bá ti jẹ́ 46 tó wọ́n tó lọ 47 ní olù kọ́ sí ẹ̀yọ ọ̀kan yóò kọ̀ọ̀nù tẹ́tẹ̀ẹ̀ ṣẹ́gbọ́n mi yé wọ́n kọ́ wá tó wá dúró ìgbìmọ̀ wá pè ní 47xxy ìtẹ́jú tí ó jẹ́ xy x gó lè fún ní tẹ́kì ṣẹlẹ̀ ẹ̀rọ ṣẹlẹ̀ ní chromosome nígbàtí tí chromosome ń fẹ́ produce ọlọ́run náà ló jẹ́ kẹ́rọ náà ṣẹlẹ̀ òun lẹ́jà sí pé wọ̀yẹ́ jọ́ lóyìn ṣàwà àkíyímá pé láti jọ́ bọ́lọ̀ ọba tẹ́ ń pín sẹ́lì yẹn lórí ilé òun ni ó choose the belly èyí tó mú un gbogbo ṣe pọ̀ tó yìí in a simple ejaculate bí ẹ̀rọ ejaculate ti sáàmù báyìí millions of spam ló wà mẹ́lẹ̀ millions náà ẹ̀kọ́ millions nìsín èyí tọ́lọ̀ wá fẹ́ chúùsì fẹ́ ni tó ń fẹ́ ní xxy ní èyí tó ní mistake pé ti sẹ́ẹ̀sẹ̀ ni ẹ o bóhùn nínú gbogbo ìtọ́sẹ̀ tó dẹ̀ tẹ̀rẹ̀ pé ibi tó ẹkó ti disjoin sàfẹ́sì kí ní ẹ̀ separate 23 23 13 23 lọ báyìí 24 lọ báyìí 22 lọ báyìí so pé x méjì tí ẹ jẹ́ lọ báyìí jẹ́ lọ báyìí x méjì lọ papọ̀ the other one wá ní the other side orí kankan méjì bọ́ sí ọ̀nà lọ́nà ọ̀nà apapá sáńtà rẹ̀ fún lóbi rẹ̀ òun náà máa náà lòun bíbí òun bọ̀dé náà gbébòun tó bá jọ́kùnrin ìgbẹ́wà rí ni pé ọkùnrin tọ́lọ́ ni yóò ga gan yóò dínrín yóò wà lọ́yàn hmm? tó bá wá lọ́yàn yóò mọ̀ wá produce low testosterone testosterone ọkùnrin tí jọ́kùnrin ẹ́ dẹ́nì kejì wá pé yóò wà ní little or no pound little or no pound lónìí ìsáàbí pẹ̀lú títọ̀ fún ọ̀kẹ́ pípọ̀ ní máa produce the fluid semen o wọ́n pàpà tó zọ àti ń gọmọ àwọn òbí rẹ̀ tó ní máa wọ́n ni àlọ́bọ̀yá ah, náà pẹ̀lú ọkùnrin bẹ́ẹ̀ olè fọ́lé mọ́ ní ìrẹ́ṣẹ́ fọkùnrin ló bá wọn pè fún ẹ̀ẹ́dọ́ta syndrome 47 chromosome lónìí tóbìnrin turner syndrome opposite délé lónìí 45 ẹgbọ́n 45 chromosome instead 46 ìyẹ́lé ìyídí so tó tẹ̀wọ́n ní pẹ́ntẹ̀ tó ẹkún ní xx x wà lórí kan ìdí ọ́dá wọn ní kankan x0 òun náà obìnrin lòun ó jẹ́ tó pé wárí ní sọ́yàdọ́kùnrin tọ́bọ̀ wá jóbìnrin òun náà kọ́ ovary rẹ̀ yóò ní problem kò ní produce egg tó bá ti produce egg ní yóò fún láwọn míì náà láwọn ọ̀dá fìjọ tọ̀bọ̀ ṣe ní ìlú lájọ́lọ́ tó pé wọ̀nyẹ́ jáàmù mọ́ yàṣá wà pín ẹ̀kọ́lọ́ bá fẹ́ yóò ṣe pìtọ̀ òun ò ní àwọn ọmọ rò pé nígbà tó bá tó márì ní òní bímọ láti ọ̀tá ti bí lọ́dẹ̀ kan ti gbé nǹkan tó mi ní bímọ pọ̀sá ọmọ tó fọ́nù ṣe rí ẹni tí mo dákọ lẹ́ẹ̀kọ́tọ́ kó Edward gbogbo bí kàrámà wọn ṣe tó nísìn agbára ibi tí mo lọ agbára àwọn problem ẹni tó bá lè bẹ̀rẹ̀ òun ni wọ́n fi ní ìdí káwọn èèyàn donate spáàmù àti ẹ́gì kẹ́gbẹ́ spáàmù àti ẹ́gì ẹlòmí fún ìmọ̀mọ́ ẹ̀gbọ́n mi bíkọ́ sẹ́mọ̀ pé ní ìdáhùn sọ pé yẹn dára ẹmọ́ spáàmù ẹ̀yà káwà mítẹ̀ ìdájú bí spáàmù tó bá lájú bá lọ́gbà ní pé ẹmọ́ spáàmù ẹ̀yà mọ́ ẹ̀yà kájọ mítẹ̀ ìdáyìn fi spáàmù náà ó lọ́bà àwọn oúnjẹ dáúnjẹ rẹ̀ o so kò ní ní spam àbí spam ẹ̀ máa tó àwọn mẹ́bẹ̀ẹ́nu wọn tọ́sí máa ń bímọ díẹ̀ díẹ̀ pẹ̀lú tí sáyẹ̀nsì wí so mọ́pọ̀lọpọ̀ tọ̀ náà irú ilé kí ni mo fẹ́ sọ fún akásímọ́ pẹ́ ní irú ẹ̀ nìyí rẹ̀ káwa ni ah lọ́gbọ́já náà bímọ how do we assist him ara how do we assist him bí spam ti ò ṣe nǹkankan òun lẹ́bí wá rí pé yóò wà lọ pẹ́kọ̀ nìkan lọ lè fi spam ti spam bank ẹja ya spam fún àwa ni àfíìsì ẹ̀ à ń tàn ní ẹgbọ́n àfíìsì rẹ̀ à ń tàn ní torí pé fáàmù tó gbé fún tẹ́ẹ̀dẹ̀rùn kéde jẹ́ pẹ́sẹ̀ bá béèrè òní pé sígbà tọ́lọ́wọ́ bá ka gbogbo mẹ́rẹ̀ ní tó kà nítorí wọ̀nyẹ́ jálù mọ́ ìyẹ̀ṣẹ́ wà kí má ẹn ń bá fẹ́ òun ó ṣe pé kò ní bímọ lójọ́kùnrin lójóbìnrin kí ọlọ́run fi parí ìnàlọ́ àlímù pẹ̀lú ọlọ́run ọba ọba tó nímọ̀ ni ó ma tó ń kálukú jẹ́ ó sì ma ti ń ṣe ọba tó sì lágbára ní kìí ṣe báyìí má lágbára ló fi fẹ́ nìkan nígbà ah, ọmọ ti tán ni ṣẹgbọ́n tàbí ọ̀gá ah, ah, ọmọ ti tán lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn bá ti wá máa bẹ́ẹ̀ kí lọ́lọ́wọ́ bá wá ṣe ìtumọ̀ ẹ̀ ní pé a sì ráwọn èèyàn náà kí lẹ́ ayé òfin parí táwọn òní bí o kúrò àti wá yà wá lẹ́nu ọlọ́run wá fún alẹ́gbàmù ó fún alẹ́gbàmù ẹni tó ṣe wípé àmẹ́bìsọ́lá ọ̀sán tó ti bímọ nígbà tó bẹ́ bímọ ọlọ́ọ̀bá fẹ́ràn ànẹ́bẹ̀ tó kò fẹ́ràn rẹ̀ lẹ́yìn ànẹ́bì láwọn ànẹ́bì ọlọ́run ẹn tó tẹ̀ lánẹ́bì ní ránkì ànẹ́bì Ibrahim alẹ́sọ̀ọ̀sọ̀lá òun dàgbà kó tó bímọ àbí ṣùgbọ́n fẹ́ràn rẹ̀ ó ní alhamdulillah lẹ́dí Ismail wa Ishaq ọba tó tọrẹ ìyàwó gbọ́gbọ́rọ̀ ọmọkùnrin lójúmọ́ tí dàgbà tó tọ́lọ̀ ń ṣe ilé kó dàgbà tó tó bímọ kó ti dàgbà tó bọ́lọ̀ bá fẹ́ràn rẹ̀ rí kò sí kankan nu wa ta jù kó yìí tọ́lọ̀ bá fẹ́ràn nínú wa fánàbí Ibrahim àǹkó sì ṣú ọ̀dára pọ́pọ̀ lọ́pọ̀ wa ta jù kó yìí à ní tó éèjì tánàbí Ibrahim ó ẹgbọ́n mi tọ́ tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba tí kó máa yé wa ni pé kìí ṣe túláàsì ní kéèyàn bímọ tó bá ṣe wí pé èyàn ó tẹ lọ́run láti bí bímọ because ọ̀pọ̀ ẹgbẹ́ ní ti bẹ̀rẹ̀ àwọn ọlọ́run bá bìbá láti ọlọ́pàá tàà ẹ̀ṣẹ̀ tó bá ń gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀rì àbí pé kìí ṣe ọlọ́ àwọn tó jẹ́yàn jẹ́ tó dáwọn ẹni jẹ́ anábì Ibrahim nínú àwọn ìyàwó anábì sallallahu alaihi wasallam tàbáyọ̀ Khadija kú ìpé Aisha ò bá lé olùgbé ìyàpọ̀ ẹnu bẹ̀ láàrin Aisha àti Khadija pé tàbí ìlú àwọn lọ láàrin àwọn afá ó yíò kálukú wípé ẹni tó sáfí fẹ́ràn jù ní àwọn ìyàwó rẹ̀ náà ni Aisha kò sí bèèrè alẹ́kọ́ obìnrin rẹ̀ jìlẹ̀ ni kò bímọ òun wá tó ní pé òun nìkan náà wá ló ń jọ́ mọ́gé ẹ̀bọ̀n tẹ́kọ̀ọ́ tó kọ́lọ̀ bàbá tí ń tó gbà á àti ẹ̀bá òyà gbó ní gbà àwọn dìmọ̀ ilé ìdó gbé nígbà láti kékeré gan di fóyàn fún àdímà ara wò títí títí káàkiri ẹ̀wọ́ pé á sí àìṣà àti ẹ̀kọ̀m̀plẹ̀n rí pé á ẹ̀wà bí àti ìrí dìbì nígbà àtàrí lásán nígbà ànábì gbogbo àwọn ìyàwó rẹ̀ ni wọ́n ní ó kọ tí wọ́n fi ń pè wọ́n ó sí máa kí wọ́n tẹ́gbẹ́ ògbé ọ̀dá àrẹ́bìnà ya ló kọ ọmọ títà rẹ̀ Abdullah fún òdúgbẹ́ náà Abdullah àwọn pé Aisha wá jòkó ọ wá ronú pa ìgbẹ́ lọ́wọ́ jẹ́ bóòdì méjì wá rí báyìí bóòdì ní kan wá jẹ́ àrẹ́bì fẹ́ràn Aisha báyìí jẹ́ fẹ́ràn ọlọ́fẹ́ràn Aisha ẹgbẹ́kọ́ ọmọ Abubakar ni òbí mọ̀ ọlọ́fún alẹ́zà pẹ̀lẹ́ yìí ọlọ́fún alẹ́zà ń fún á dí fìràún ọkọ jẹ́ wèrè ní ìyàwó jẹ́ lọ òun náà sọ fún àpójú nígbàtá wá ń ká àwọn obìnrin tá lóore jù nínú ọmọ yìí àti ọmọ tó bá wa ka àti àlẹ́bí ní kámúlà mínà kẹfíìr àdíkàtúntà inú àwọn ọkùnrin àwọn èèyàn ọmọ wọ̀lá bí ẹkùnrin mìíràn nìsá nínú àwọn obìnrin àwọn tó pé ànábì wọn ka áṣíà yàwùfẹ́ta ànábì ka Fátímà ànábì ka Khadija ànábì ka Maryam ànábì wa ka ànábì wa sọ̀rọ̀ wa sọ̀rọ̀ wa sọ̀rọ̀ na Aisha tọ̀ kí la fẹ́ sọ́n bẹ̀ wò ní wípé gbogbo àwọn ẹ̀zámpù ìfọ̀lọ́ ọba fún wa ó tó wá fún wa láwọn ẹ̀zámpù mi àwọn tán bí ma tọ́wọ́ àwọn ìtọ́mọ rí ó fún wa ní ti náà núhù yìí nínú àwọn ànábí ọlọ́run bàbá ti ẹbà bọ́lọ̀ ń bàbá ti kànábì ta ta kànábì Ibrahim ta àbí bọ́yọ̀ òní ọ̀ká ọlọ́rin náà wúká ní abdáṣàkúra ẹ̀rú ọlọ́run ọba tó ọlọ́run ọmọ tí ọlọ́pàá lẹ́sà ń tẹ̀lé nù tó fún wa láwọn táwọn náà tó bí máa tọ́mọ̀ wọ́n jọ máa rí àti ní gbogbo àwọn táwọn yìí pátápátá kò sí kankan wọn tọ́lọ̀ wá ń bẹ̀ pé ma ní ó kó wà jẹ́ kìí ṣe pé bọ́yá ẹ ọtọmátìkò orin ni pé èyàn bímọ Islam fẹ́ra ọgbọ́ yẹn yé pé o bí mo sọ pé tó pé òṣẹ́ lọ ó pẹ́ kó tó bímọ kò sọ pé tó pé bọ́yá ẹ̀sìn yóò tó ó tètè bímọ kò sọ pé òṣùmọ́ lọ́run ẹ́ ó bímọ tó pọ̀ kò sọ pé òṣùmọ́ lọ́run pẹ́tọ̀ òun kàn fi àmọ́ ní dẹ́ẹ̀tì mọ̀ bóhun ṣàbòsí fún yín pé òun òfin gan kan pàtàkì sọ̀rọ̀ ọmọ fóhun fi dìtàmì kí ni ó fi wà jẹ́nà àbí yóò wọ̀ná pé torí tí ó fi wọ́ náà ní pé ìwọ bímọ sọ̀pọ̀ ọ̀sẹ̀ pẹ̀lú bímọ iná ló kú àbí ìwọ bímọ ọ̀dẹ̀ ọmọ gádà jẹ́nà lọ́nà kí mo sì mímọ̀ yìí bàbá ti mọ̀ pé bọ́lọ̀ ti kà á pé yàhábùlì mọ̀ yẹ̀ṣà ò ìnáta wọ̀yàhábùlì mọ̀ yẹ̀ṣà ò dùkúrú àrùdàwùjọ mẹ́rẹ̀ẹ̀rin àwọn kan náà ni ó bọ̀ sí lọ́rọ̀ àmọ́ ò tó bá wá níbẹ̀ èèyàn máa wá ń tọrọ ọmọ àmọ́ kìí sọ náàrí ọmọ lè yóò èèyàn máa ń tọrọ ọmọ tó bá ṣe bí ní tọrọ ọmọ òbá sí nǹkan tó bá dáa ni tẹ́sì sí bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́run máa tọrọ irú ànábì Ibrahim kò sí ẹkú sọmọ bí tó dábàá tó bá ti pé bíbí bẹ̀rẹ̀ bá ṣe nǹkan tọ́lọ́wọ́ ọba tó fẹ́ nù ẹ̀fẹ́ sálẹ̀ ọmọ rẹ̀ so Islam fẹ́ ká bíbí ìdí tí ń da náà ìyẹn sì máa ń béèrè ọmọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run so on the basis of that ọwọ́ hours wey go ọwọ́ ní means bra ah, ṣe intervention wa better wa lè sick ẹni tí ò bímọ ojú táwọn fi wo IVF mú ẹmọ́jà fojú kèfèrí wò wípé gbogbo nǹkan tó bá ti jẹ́ ṣíṣe náà láṣe ṣe rí káàbá ti tún àgbọ́yé wa yìí ṣe dáadáa a lù sí ayé ganmọ́rọ̀ bẹ́ẹ̀ because ìtàwọn ṣe ni pé níjọ́ tí nǹkan bá ti lọ pàtàkì lọ́dọ́ọ̀yàn lójú ní kèfèrí bí mú ẹ́ èyàn lè dalí ẹ̀sìn rẹ̀ ó lè dalí ayé rẹ̀ lórí ẹ̀ kìí sọ́rọ̀ ibs nìkan lásán ní sí báyìí ọ̀rọ̀ bíbímọ bíbímọ àwọn èèyàn máa máa pọ́ǹpù ẹ̀ sáwọn èèyàn lọ́pọlọ débi pé wọ́n ti da gbogbo ní ayé wọn rú wọ́n da ní fámílì wọn rú wọ́n da eh, ìgbéyàwó wọn rú wọ́n ti dàgbéjá ayé wọn rú ní sí kámọ́sọ̀rọ̀ ibs ní sí báyìí pregnancy fraud ń bẹ báyìí àti kí ni pregnancy block tó kó kọ́mọ̀ tán ṣe nítorí pé tó kó ti báwọn yẹn sáà wà desperate wọ́n fẹ́ bímọ àwọn doctors yóò tù wá sọ̀kọ̀ gọ́sìtì ọ̀rọ̀ IVF gbogbo ẹ̀ náà ó ti di big market owó ni ṣẹwọ́n gbọ́ àdọ́gbọ́ náà tó gbọ́n mọ́ fẹ́ kan bẹ̀rù ọlọ́wọ́ ọba àbíláwọn mọ́ fẹ́ kan tẹ́ ní gbogbo wọn níwà rárá wọn ní ẹ́tì rárá wọ́n máa wá fẹ́ ń polówó pé yẹn dọ́dọ́ àwọn àbígbó bímọ kọ́dẹ̀ ìjọba pẹ́pẹ̀lẹ̀ bímọ ṣẹmọ́ tó wá ṣe èyí náà ṣe lọ́wọ́ báyìí o ní pé táwọn òbí bá dọ́dọ̀ wọn wọ́n ti ṣe tẹ́ǹtì olùgbà ilé òlè bímá wọ́n wá rọ́ hormones fún jẹ hormones in form of drug pills yóò hormones pé pé ẹ tó bá lóyún ní máa ń ní ẹ́ synthetic wọn rẹ̀ o ni wọ́n pọ̀ fún jẹ tó bá fún jẹ ní máa fíìlì bí olóyún bẹ́ẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ ó wú lẹ́sẹ̀ olóyún tẹ́ máa ń wú yóò mọ̀ tutọ́ yóò mọ̀ bìí Ah, wọ́n bàbá àtọ́jú àdọ́pẹ́ ẹjẹ́ wo wọ́n wá sọ fún wípé kó mọ́dọ̀ lè ṣe ká níbi kankan o àfi náà pítà wọn àdọ́pẹ́ tí lò tọ́ yẹn tà tutọ́ ó sì bá ọwọ́ àwọn funfun owó náà jẹ òmú ọ̀sìn wọn pọ́ọ̀pù sí lára kọ́sẹ̀ àti bábẹ́ ti lóyún tó ní òmú ọ̀sìn olóòrùn ọmọ produce ẹ̀gbọ́n projector ọmọ òṣèlú gbogbo ẹ̀ yóò mọ̀ fílì bọ́ ah, ṣẹwà níjọ́ tó bà wá dé níjọ́ tó bá ti gbọ́ wá láàpá fẹ́ gbẹ̀bí rẹ̀ ọmọ kan ní ògbè fún wọ́n ti ra ọmọ kalẹ̀ kò sí ẹni tàìtà bá fi lè gbé sí ọ̀nà tọ́lọ́wọ́ ọba bá ní ká tí ah, yóò bí aburú yóò bí aburú pregnancy fraud náà ìyí náà ṣe kọjá náà tẹ́lẹ̀ ṣe àrígbogbo tẹ́gbọ́tọ́kọ̀ pan báǹkì gínígà báǹkì ìtàbí ń ṣe kìí ṣe pẹ́bẹ̀ náà làwọn ẹgbẹ́ bí ma bọ̀ ṣe IVF clinic kìí ṣe gbogbo spam ní ma dẹ̀wọ́n ma ń tra owó ń ṣe by that IVF wọ́n lè gbé wọ́n ọkọ̀ fún ní ogun náà ogun tí wọ́n fún yóò produce bí x x ya márùn tó lè yọ ọkọ̀ òṣè try ó lè fẹ́lù wọ́n gbogbo lẹ́gbogbo ẹni bá ti ibf tí sára bèèrè ọ̀kan tí ó bá yà fún lókú wọ́n kò gbò ẹgbẹ́ pàà olè bí márùn ètò àmà èyí tó ti mẹ́ tọ̀ bá dẹ́m tí wọ́n bá ṣe ilé láwọn títú àwọn dọ́kítọ̀ tí wọ́n ń ṣe tán bá ti wá wọ́n wá tẹ́kì wọ́n máa ń lo fáàmù tí wọ́n ná wọ́n lo fáàmù tàwọn èèyàn wọn wọ́n ti wọ ẹni bọ̀dì tán bá ti gbé èyí tán bá ti lè try tán bá ti gbé bá máa ń ṣiṣẹ́ lákìbù táwọn ẹni tó lọ sọ́dọ̀ wọn tó lọ gbọ́gbà sáàmẹ̀ wọ́n bà yí tó pọ̀ tábà ti lè tráì tó bá ti ṣiṣẹ́ wọ́n pàtì sáàmù ẹ̀bí wọ́n ti lóòtẹ̀ gbà sáàmù ajẹ́bìdánilé àwọn wọ́n sàn ọ̀pẹ́ ara tó gírí ó ti wọ́n náà mẹ́lú àwọn àmì ìbẹ̀tọ̀ ẹgbẹ́ dọ́kítọ̀ fún ara ìdílẹ̀ máa ń fáwọn èèyàn lóyún lòun fi fáwọn jẹ́ sí kéèkè nàìjíríà nìkan ló ìbò mo ti pín lẹ́yìn ìgbà tí èèyàn bá ṣe IVF tán fún àtìyàwó ti jọ lọ ni wọ́n kàn lọ lè ti bàtà tó padà wá ní ìtẹ́wọ́ wá tí fún àpéjì same clinic làwọn ìjọ sí IBM gbogbo wọ́n tí ìtara ọ̀dọ́dọ̀ dọ́gbọ̀ ẹ̀sọ́ ah! kẹ́kọ̀ yìí ló lo sáwọn ẹ̀fẹ́lẹ̀ náà ló lo fẹ́lẹ̀ láti jẹ́ brothers ìbámẹ́dọ́tọ̀ dùdú àtúbáwọ̀ mẹ́ta tí ẹ̀fà kankan náà àwákẹ́ ìjúwà tọ̀ náà bó ti wá rí báyìí nígbà tí wọ́n wá ṣe sí gbogbo kí nígbàdà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí èyí kan bí ma tó wá dìtọ̀ àwọn àfẹ́ǹsì wá jò hmm? ọ̀dà ó ti ṣẹlẹ̀ gọ́gílà àwọn àfẹ́ǹsì máa ń ṣe òní wípé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ó kúrò kí lọ́lọ́run bá sọ pa kí lọ́lọ́run sọ pa kí ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ni ó tọ́ ìrẹ́pù kan tó sì ṣẹlẹ̀ ní òní tán tán kí ló wá fún wa ẹmọ àwọn pẹ̀lú rẹ̀ sọ yìí bàbá fẹ́ bímọ báhùn wá ìbọ́ tàbí bàbá fẹ́ bímọ ẹ́gì obìnrin wá ìbọ́ bàbá fẹ́ bímọ múùbù obìnrin wá ìbọ́ tàbí mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbọ́dọ̀ lọ papọ̀ ní tàbá fẹ́ lù kankan náà ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbọ́dọ̀ lọ papọ̀ ẹ́ ní marriage sàbàfẹ́ lù kankan náà mi ti fẹ́ tó bá ti try gbogbo other means ìgbà tó present the case yìí 1984 ló àwọn afá ti pàtó pàtó ẹyọ kọ̀ọ̀kan láàrin ara wọn wọ́n wá fẹ̀kan wá sọ di general issue kan deliberate lórí ẹ̀ ní mọ́júmọ́ olùfikẹ́ al-islami ní Maka 1984 gbogbo àwọn apá àgbáyé káyì tó ṣe ń bọ̀ fún gbogbo àwọn ẹ́pàtì náà káwọn á pèsè pé bàbá ẹ lọ́wọ́ àwádìí ọ̀rọ̀ ẹ̀yin ni dọ́kọ̀ ẹ̀yin ni gynecology ẹ̀yin ni kíníkà ẹ̀yin kíníkà ẹ̀yin kẹsọ̀ pàṣẹ àwọn àfófin kì náà wà ẹ sọ kílẹ̀ ṣe bí wà fún wa sọ́gbà táwa sọ ìtọ́mọdé sí kí kàǹtù yìí tábà bí 100 bá wà mẹ́rin tán pírẹsẹ̀ntì fún wọn ṣẹ́bí bá rahimah allah ṣẹ́bí bá ti ní chairman lásìkò náà lẹ́gbà ṣẹ́bí bá gbogbo ṣe bá fúrú náà ẹ̀jẹ̀ àfá sàúdí náà wọ́n fi ẹ̀jẹ̀ ní pípa ọdún náà ló bẹ̀ kan ní sẹ́ńtà àwọn ní wọn so tánà wá discourse ẹ̀tàn tó ń tọ́jọ wo ó jọ fàáfàáfàá ẹ̀rí wọ́n pípa bí àfá 100 bá kó jọ wọ́n lè àlàsàríyà káàkiri sọ pọ̀lú bá kéré ìbọn pẹ̀lú mọ́jẹ̀ báyìí òǹkàlùkù sáì òǹkàlùkù wọn mọ̀ kó kọlẹ̀ ìjọba ah, pẹ̀lú nǹkan tá a deliberate nígbà yóò tàbọ̀ kó tọ̀ ìbí náà sọ pọ̀ tí ó kọ̀ọ̀mù wá sí wọn àgbé ẹjọ́ bá àgbé yóò sọ pé mọ̀ hálì ní ọba pé gbogbo ẹjọ́ ìnàkùtì yèrè ní ọba kò tọ́ ẹ̀rẹ́ lómi tí ó sọ wípé mọ̀tàwákì àbí mọ̀háyì èmi olóbìnà mo dìmò orísun tó lè lọ tọ́ ó lè pẹ́pẹ́ yáta bá dìkọ́ ti di iṣù mẹ́ta nínú iṣù báyìí kéèyàn gbọ́dọ̀ tó pọ̀ wọ́n dára ọmọ mọ̀wákì mú bà wọ́n ilé yìí o mọ̀tàwákì mo ti ń rò wọ́n ń ṣe gbogbo ẹ̀ náà nǹkan tó pé kí àti máa fi lè ní direction èyí sábà sàúdí nìkan ní wà mẹ́ta àbá Saudi àbá Egypt àbá Sudan àbá gbogbo wọn ìdó bàtà ti ń ṣe bẹ́ẹ̀ ò ní pé ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí ni pé sódà ń sábà gbọ́dà fún wọn sọgbà ah, àbájọ àwọn àbí alẹ́lẹ́ bàbá àwọn so now nígbà táwa present ọ̀pọ̀lọpọ̀ wọn pẹ̀lú condition tó tight tó lé ọ̀pọ̀lọpọ̀ wọn wá ní tán irú IVF fẹ́rí wọ́n pọ́pẹ́ sí méjì àwọn bẹ̀ẹ̀ká ló pé insemination làwọn ló artificial insemination ọ̀nà táa lè fi mú ẹ̀gì àti páhùn méjì ìgbà olóòlè tọ́ wọ́n ní tó bá ṣe wípé èyàn bá ti gbìyànjú gbogbo ọ̀nà tó fi lè bímọ lọ́nà tó tọ́ kò bá ṣe

tí wọ́n wá rí pé bóyá ọkọ wá ní iṣù kan irú iṣù mọ̀ sọ pé bóyá fámotílìdì ò lè mú débi tí wọ́n bó wá ẹ̀ẹ́gbá lè sọ́pù motility àbí àwògbé á náà sáàpù block tàbí ẹ̀sì gbogbo block ẹ́ ó ti block wà ní separate ìgbà yẹn fẹ́ ọ̀dà ẹja àti wọn pẹ̀lú ọ̀nà yìí káfílẹ̀ bímọ wáhùn torí pọ́lọ̀ ọba tẹ́ta bí pé nínú makọ́bùlù ṣẹ̀rí àníkíní bọ́rọ̀ àbímà kọmà pọ̀ bá òkè èyí tó bá ṣe pé ẹjá títìlé náà bá ṣe ń títàwà ìsàrí ó hmm? bá ṣe ń ẹja títẹ̀ so wọ́n mi pé in the first instance ẹni tí ó tẹ̀ka sí kì gbóhùn fẹ́ lo intervention yìí ó gbọ́dọ̀ jẹ́ tó máa rí torí pé ibi tí ìsìláàmù ti bẹ̀rẹ̀ ní pé ẹni tó máa rí ò lè bímọ ẹni tí ò máa rí ò lè bímọ kò lọ́mọ pé o máa rí ìsìláàmù bà fún ibi olọ́mọ so ẹni tó mẹ̀kan ti máa rí so ẹni tó wọ́n ò dí máa rí tó tún bá àfẹ́mìnà fẹ́ lọ́mọ láyé tẹ̀kọ́ mọ́ sọ fún àbá àkápá òde bá dùn àwọn tọ́jọ́ pa àṣìyàwó tí wọ́n máa rí wọ́n ti wá ti gbìyànjú àwárí pé àlèkùnbámu ah, rẹ̀ yìí àlèkùnmí ti ẹgbì táàtì fertilizer ẹ̀hẹ́n òun ni wọ́n ń wí anybody tí ó bá tẹ́ ọgbọ̀rọ̀ pé ìwọ́jọ́ kọ òunjẹ́yàwó wọn ò lè mú ẹgbì ti obìnrin kan hmm? ká mí jẹ pẹ̀lú spáàmù ti jẹ́ káwá ní kíyàwó òtì ẹ kó gbé lóyún mẹ́tẹ̀ẹ̀ta ọgbọ̀rọ̀ já ń bù yẹn ń bù obìnrin ẹ́gì obìnrin sáàmù ọkùnrin ẹ́ ọgbọ̀rọ̀ já mẹ́ta ọgbọ̀rọ̀ lọ́pàá ọgbọ̀rọ̀ lọ́pàá so tàbá ti wá nílò àwọn tánní kéèsì ẹ̀ tó bá ah, ọkùnrin ló ní kéèsì báyìí pé ah in tí ó ní ìdìdì pé bọ́yá káfíń kan inject his directly sínú óbùmù ìyàwó ẹ̀ kò fertilize wọ́n ní ké ọ̀pá ìyàwó ni wọ́n àbí wọ́n sì ti try some other kìíní ìgbègbè wọ́n ló tọ́ pẹ̀lú májẹ̀mú pé one ẹni tí ó ṣe ní doctor ó jẹ́ obìnrin mùsùlùmí lọ́fẹ́ tó nù ó jẹ́ obìnrin mùsùlùmí tó jẹ́ dọ́kọ̀ tó tó jẹ́ tó ti bọ̀ kàtà torí pé sàfẹ́ àwọ̀rọ̀ wà pé obìnrin mùsùlùmí tó ti bọ̀ kàtà táà bá rí òun tó lè jẹ́ kárí obìnrin tí kìí ṣe mùsùlùmí tó ti bọ̀ kàtà

tọ̀ wọ́n jọ pàtì ìyàwó wà lẹ́rì kejì ó ní wípé ìjọpàdà wọn nítìí wọ́n tọ́pàtì gbọ́dọ̀ sílẹ̀ ìjọpàdà wọn ti gbọ́dọ̀ sẹ́kù kétọ́ ọ̀kan ti wà dàtọ́ because tó bẹ́ pápá gbé káwọn ni ẹ ìgbàtẹ́mì àtọ́kọ́ mi jọ wà tẹ́lẹ̀ yẹn náà sí príndì kí ní ẹgbẹ́ ọ̀sán but mo sì láìkì àwọn ọmọ tá bí yẹn náà ojú rẹ̀ fáàn ọ̀nà mo fẹ́ kó tún bí ma mí náà fún mi tí ó bá ti sí igi láàrin wọn mọ́ ẹ̀ lè mí ti ẹ́gì wọn àfàmù ó di méjì ìkẹta tọ́kànnú wọn bá fi ọ̀rọ̀ pé ẹ̀ẹ́sẹ̀mọ̀ tó gbà tọ́kọ̀ mi wà láyé àti wá sí ìtàwọn ẹ̀rì kan ní ìdíbà èyí kí ní kàtà ń lọ tó bá ti lè kú tí ó sí ìjẹ́ ìjọpa àti àwọn ọ̀rọ̀ wà láàrin yín because basis ti ń tọ́lọ́ ọba bíjọ ọ̀rọ̀ ọmọlélérú o la fi sọ wípé ń jọ tẹ́nìkan bá dé tó bá mú DNA result wá tó ní a DNA sọ pé mo lọ ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ yẹn ẹ má kọ́ sọ DNA ẹ sọ pé sọ ìyàwó èwo ló bí fún ọ òun ìbéèrè aláwọ̀kọ́ pé bóò ní tálọ́ bí tó bá fi lè yọ ọ̀rọ̀ sí ó wípé àdísọ̀ ọ̀rọ̀ sàmì mọ̀ ìyàwó ni yàkọ̀kọ̀ establish nígbà tó wá sọ náà níjòkó ti 1984 táwọn àbájòkó ọ̀pọ̀lọpọ̀ wọ́n àgbé pẹ̀lú condition tàbí ìpétọ̀ kákàfídọ̀ but point meta situations mẹ́ta wọ́n mẹ́ta níbi márùn-ún ọ̀kan wá ń bẹ tí wọ́n àpúrúfù lọ́dún yẹn ìgbà tí ó di 1985 wọ́n tó fún rìbá ìjá kárí ẹ̀rẹ́ náà fún kí lè wò tán àpùrúkẹ́lẹ́ máa pé máa tẹ́ ń sọ pé a ní nẹ́ta ẹbí ẹbí ẹbí ìwọ̀lọ̀dà papọ̀ pé tó bá ìpé ọlọ́run ọba pé ẹni tẹ́ ìyàgò méjì tí ò fi ẹ́gì tí ò sí

kò lè yọ mọ̀ àdúgbò jẹ ní wọn àwọn ti yọ tàbí wọn yọ wọn torí táwọn kí ní kára ṣẹlẹ̀ so wọ́n ti wá yọ ṣùgbọ́n ó ní ẹgbì nígbà yẹn níjòkó alákọ̀ọ́kọ́ táwọn àfáàjòkó náà pé ti fọ́ wọn tẹ̀ tó bẹ́ sí bẹ̀ bá ní sábà múrù ẹgbì tó ṣe obìnrin tàbí yọ ń bùrẹ̀ àbí tí ò lè gbé oyún bá tó gbé ń bẹ̀ náà wíkì sábà múrù ẹgbì tẹ́ mọ́ obìnrin ẹgbẹ́ jẹ́ àwọn ẹlẹ́kejì àbí àwọn alákọ̀ọ́kọ́ wọ́n fún fáàmù ọ̀pẹ̀ sábà fi jẹ́ pé ẹni tó jẹ́ ìyàwó kejì ẹ̀ ó lè máa pé oyún pé sì sọ pé ìyàwó kejì náà kan ìyàwó ló jẹ́ sí ọkọ tó ní fáàmù wọ́n àpúrúfẹ́ lẹ́nì ní jòkó ti 1984 ìgbà tí ó di jòkó 1985 wọ́n bàbá yọ ọkọ́ sẹ́mọ̀tọ́bà ó ti wípé wọ́n tó lọ fẹ́ ìwò wọ́n ní pé tọ́lọ̀ ọ̀bọ́lọ́fẹ́ sọ̀rọ̀ tàníyá ọmọ ẹni tó bí ọmọ jáde kùránìlà mẹ́lẹ̀kọ́ níyà in ó máa hajjúhùn ìlàláì wọ́làdàn wípé àwọn tẹ́ ń pè ní ìyá yín yẹn tẹ́ ń fi ẹ̀tẹ́ ń fi àmì ìyàwó ìwẹ́ ìyá yín àwọn tọ́ ìyá yín àwọn ìyá yín làwọn tó bí yín ìlàlá ìwọ́là náà àwọn tó bí wọn tọ̀ pẹ́sẹ̀ ni pé ẹni tá ẹgbẹ́ tó gbọ́ ọmọ yìí ológbóyún ọmọ wájá látara ẹ̀ òun ìyá rẹ̀ eléyìí látọ̀ abẹ́ àti ìsìnkẹ́tọ̀ kọ́kọ̀bọ̀ gbé gbé àlẹ́ kọjá kọ́kọ̀bọ̀ gbé o bẹ́ẹ̀ ni ibi tí wà ló ti wà ó ni pé sásọ pé wọ́n mọ́ta bá bí ìrísì báyìí ta ní ó jogún ẹ̀ náà méjì wọ́n dé a ní ẹ́gì rẹ̀ rí ẹ́gì ilé ìwọ̀n fi fọ́ọ̀mẹ̀ ṣùgbọ́n ń gbé ilé ìló ọlọ́dẹ̀ lẹ́ni tó bí ma ìyá ló pẹ̀ ó sì yóò dájú púpé ẹni tí wọ́n fomi rẹ̀ fọ́ọ̀mù ọmọ náà ìyá lòun náà bó lásán ni òun ni pé níjọ́ tí sì náà bá ṣẹlẹ̀ àbí àbí sílẹ̀ àánúbá tẹ́lẹ̀ tọ́kùnrin kan bá oyún ìkọ́ ìgbọ́mọ ní àbá arọ́bìnrin kan tó ti pé kò lọ́kọ ọ̀nà lè gbóyún ní tíṣẹ́ adé òsàn ní pẹ́tọ̀ ẹgbọ́ ti sí bàbá kò sí bàbá tó bá ìsọ́ tó mẹ́sọ́ ìyá rẹ̀ ìyá rẹ̀ náà pé ẹni tí wọ́n fi ẹ́gì rẹ̀ ni ẹni tó ti pé okùn gùn rẹ̀ lóbi wọn ìyá ni ah, wọ́n ni tọ̀ ẹ̀yọ̀ náà gbogbo tọ̀ kí ẹwọ ẹwọ bí bí máa ṣe discuss ẹ̀ yìí àwọn ọ̀tá ìsìláàmù àtàwọn tí wọ́n lẹ́sìn wá sọ ọ́ di pé ìdíkà ń jó oyún lásẹ́lẹ̀ tó bá yàn gbẹ́rú káàlò bí ìbá yàn gbé oyún náà pè sọ̀rọ̀ gẹ́sì ṣẹ́wọ́ òun ni the other topic tó wà ní ọ̀gátà sọ sọ̀rọ̀ gẹ́sì pé gestational bẹ genetic mess. gestational ni wípé arọ́kọ ìyàwó kan adìríyàwó kan bóyá ìyàwó ń bòrè ò lè gbóyún àwọn àti méjì fáàmù àti ẹ́gì tán àwọn agbẹ́lò míì pé òun ní kó wá bá wọn gbé oyún lẹ́gbà àti gbò rẹ̀ níbi kan kẹ́ni ẹ bá wọn gbé oyún yẹn wọ́n ni gestational surrogacy ìnáwó gestation pé òun kàn fẹ́ ṣe tí ó fi jẹ́ kọ́mọ́ develop to town àmọ́ kò sí genetic material tẹ́lẹ̀ pé egg àti sperm ó ti fọ́ọ̀mù ìmí ìgbẹ́ tó ṣe wípé obìnrin tó ń fẹ́ kan fẹ́ báyàn gbé tó tó fẹ́ gbé oyún òun orílẹ̀-èdè mọ́kọ ọkọ yìí wọ́n ló fáàmù jẹ pẹ̀lú ẹ́gì obìnrin tí èdè àwẹ́ tánwàájẹ́ òun náà ẹ̀tọ́ tí èdè àwẹ́ òun náà jẹ́ wà gbé oyún tó bá gbé oyún tánjẹ́ padà wà fọ́mọ fún wọn padà contract ìyẹn ni genetic haram ló mú tó ń tààsọ òun ni wípé ìṣọ́márì òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá pẹ̀lú mẹ́jẹ̀mú tó táì toríṣẹ́ rí ìtọ́bàtà jébó táìtì ní pé bẹ́ẹ̀ bá aláwọ̀ rẹ̀ tẹ́ aláwọ̀ ẹ́gì fáàmù tí ń di títà ṣẹ́rí mi àti yóò padà dìbà ọmọ táà nírí àwọn fẹ́ mọ́ bẹ́ẹ̀ táàkì ní rọ́kọ̀ táà bá jẹ́ mùsùlùmí kí ni ìtumọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé inú ìsìláàmù tí ìsìláàmù aláwọ̀ pé táà bá rọ́mọ kékeré kan tán bí báyìí tí ìyá kan tí kìí ṣe ìyá rẹ̀ wá fún lọ́yàn nígbà tó ti wà years ìyá tó fún lọ́yàn yẹn ìyá ọmọ ẹ̀lọ ìṣẹ̀lẹ̀ àkàtì nínú àrọ̀bọ́wà gẹ́gbọ́n ti ní ìyá tẹ́tóbi bó tẹ̀lú kò ní jogún ìyá tó fún lọ́yàn ẹgbọ́n mi ọlọ́ọ̀bá pé wọ̀gún mọ̀ á tukún aláàtì àbá ìyá tó fún yàn lọ́yàn ọlọ́kùn náà níyà tẹ́gbọ́n tó wá jẹ́ ìyá yẹn nínú ṣẹ̀ríà ọkọ obìnrin tó fún ni mi ò lè dìmọ́ ọ̀dẹ̀lá kápa wípé lọ ká ní obìnrin ìgbàdì obìnrin yìí fún ọmọ nǹkan lọ́yà níbi díndì space of two years ọmọ ọmọ tí kọjá two years nígbà tó ti fún lọ́yà nǹkan ọmọ ìyẹn mú ọyàn dáadáa tó lè yóò kí la bí tó tó gbé pẹ́yà kí sàlàyé náà tó yàwó àtàmà nǹkan obìnrin wa náà tọ́ra tó tọ́mọ bá táwa gbé ọyàn sí lẹ́nu tọ́mọ yẹn wá fà fà fà fà fà fà ó gbẹ̀nu kó mẹ́ bóyá ní ìjòkó yẹn náà ó tọ́ tó fà bẹ́ẹ̀ tó tó fi mú tó fi zùgbọ́ gbẹ̀nu kó mẹ́ níjòkó yẹn àbí níjòkó mi tó fi wá pé ẹ̀ márùn-ún báyìí kéèdè tẹ́mì pẹ̀lú ẹ̀ márùn ìgbé ọmọ ó gbẹ́nu tí tí ó fà ní tí ó lò kéèdè ẹ́sẹ̀ yìí tẹ́ gbé ọ̀yẹ̀ sílẹ̀ tí ó sì kankan bẹ́ẹ̀ tí kankan jáde ọgbọ́yẹ̀ sí ẹ̀lẹ́sì ẹ̀kọ́ jáde tí ó sì kankan bẹ́ẹ̀ ẹ̀mẹ̀ ìdákùnrin yára mọ́ tí gbà tọ́kàn gbé ibi látàrí ìkọ́lá ọ̀yàn tó máa lè fà tí ó yò ní èjì tí ó gbẹ̀rù kó mẹ́ tó bá fi lè múbà ọ̀lẹ́ márùn-ún bóyá ní jòkó kan ní àmì sí dífẹ́ǹtì jòkó láàrin ìgbà tó wà tú yẹ obìnrin tó fún nínú ọ̀yẹ̀ ti dìyà tọ́ sábà pé ìtò ìtọ́bìnrin bá ṣe bọ́yọ́kọ́ rẹ̀ o ma bó sẹ̀kan fẹ́ àbí ó ní àtàwà lóde ní ń bí ìyàwó lágbájá ẹgbẹ́ ó ti ọkọ rẹ̀ ti lé òtìdí bàbá ọmọ yìí tọ́

fífún lọ́yà lásán nù kátọ́wà tọ́tọ́ ní ẹ̀gì àti spam ó gba àwọn tẹ́ ìtàrà lè kó kìí sí spam bank má lọ kó kìí kàn sí spam bank ní mùsùlùmí o tọ̀kìí ti máa èèyàn ṣe láfíríkà poverty ni especially èyí tó ti dé Nàìjíríà báyìí wọ́n ti ń ta egg àwọn obìnrin ṣe dáadáa báyìí ẹ́ ayẹ́sì èyí tá máa ń sọ fún ọ ní 120,000 ẹ̀wà kẹ̀kẹ́ ni wọ́n ń tà wọ́n ti kó gbogbo wọn gidi dẹ́gbẹ́tọ̀ olùmọ́gbàgbò gan mọ́ pépà gbé dáadáa rìpọ́tù pọ́ǹṣì gbé dáadáa ẹ́ ìdáhùn ọmọléèwé ń ṣe nù bẹ́ẹ̀ ni ọba ti tán sọ́ọ̀sì ni wọ́n fi gbé kí ní jáde rò wà bẹ̀rẹ̀ ìta wọ́n sì fún wọ́n fi ní ọ̀kàtọ̀ àwọn títù táwọn ẹ̀ ti ń ṣe wọ́n ń dọ́gbọ́n gbígbé táwọn ṣe kọ́ yìí but àwọn undercover journalist wọ́n ti wádìí wọn wọ́n rí pé wọ́n ń dọwọ́rú ṣe bí gbogbo tó ń fa ilé náà wọ́n fẹ́ kàn síbẹ̀ yẹn lẹ́ wọ́n bá ti di ẹ́gì lẹ́bí di ẹ́gì wa tó fi fáàmù lẹ́bí di fáàmù wa àbí ẹbẹ́ tó bá fẹ́ bí ma yóò ti wẹ́ tó fẹ́ bí àbí yóò fẹ́ yàwó yóò ti lọ àwọn ní ìdí báyìí tí ò ní kàkà bí yóò wọ́n mọ́ wọn bá ń sàgbà mélòó ní ẹ́gì rẹ̀ kú pé yóò lọ donation wọn fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n títà ló padà rí títà ní wọ́n ta Nàìjíríà rẹ̀ so àwọn àbá àwa torí rẹ̀ sọlọ́gẹ́sì ní pé kásọ pé ẹni tí kèé ṣe bóhun ní ó bímọ ó lọ àbóǹkan ló ní egg àbóǹkan ló ní spam ó wá báyàn gbé orí ìsìláàmù kò àpúbẹ̀ torí pé ẹni tó bá gbóyún tó bá fi bímọ kọ ìyálò náà ẹ ti dé kẹ́bídà papọ̀ àwọn tí ò ti máa rí jì láàrin wọn lẹ́jẹ́ kóyún wà láàrin wọ́n wá ní tọ̀ káwá ló bá wá ṣẹlẹ̀ ń kọ́ wọ́n sọ̀rọ̀ ajé lẹ́yìn ọ̀nà àwọn afáfẹ́ pẹ̀lú rẹ̀ ibi ní ṣókí intervention fún àwọn ọkọ àti ìyàwó tó try ó mẹ́ni ọ̀dá mìíràn tán wá rí pé nǹkan tá a IVF àbí ART lọ́nà míì tó ṣe pé wọ́n jọ jọ́ka àti ìyàwó ìyàwó wọn ìjọba àti àwọn tí rì mẹ́yìn ẹnìkan nù wọn sì tí ìkú ẹ́ wọ́n wá wá ọ̀nà táwọn náà táwọn obìlọ́mọlá lẹ́gbà tán ti rí pé fáàmù wọn àti ẹ́yìn wọn ó ṣe jọpa àwọn tá àbá sára ìgbà ìsàlàyé òṣìṣẹ́ inspiration yóò bá àwọn ẹlòmíì tábí kan sọ fún pé tí kò sí kankan nù rẹ̀ tó ṣe dọ́mọ̀ sẹ́mọ̀ pé tí ó padà tán fún náà ni pé ah, a dọ́kítọ̀ ni àwọ̀ ẹ́gì kan òun náà ti dákẹ́rẹ́ ní ẹ̀bá ṣe irú rẹ̀ ó takòfin ọlọ́run ni wọ́n má àmúwálùkún wàlà àwòládùkún bìnlẹ́sí ìtọkọ̀ríwùkún ìlọ̀lọ́ yóò sùn yí má ọ̀dọ̀ ọlọ́run náà òun kọ́ ni yóò sùn yí má ọ̀dọ̀ ọlọ́run tọ́ pọ́ǹtì ní ìbáyìí ìtọ́márì ìtí wọn táwọn àpapọ̀ gbogbo àwọn pátó àyíkò tó wọ́n bèèsì lé lórí ni wọ́n wá ni wọ́n àwọn míì ń fi kún àwọn míì yọ kó àmọ́ níjòkó wọn náà jòkó ìtànsọ̀nà ṣe wá rí ibi tẹ́jú wá pé iṣù ńláńlá ní iṣù tá ń sọ ẹmọ ìsọ fún yín ìsìláàmù tako gẹ́gọ́ pọ̀lọpọ̀ àfá àti sọ ní jòkó yẹn pé àwọ́pàá àtìyàwó kan lẹ́yìngbà tí wọ́n ṣe àfẹ́fẹ́lì fún wọn pé báyìí báyìí báyìí báyìí yóò lè bẹnẹfíìtì wọn báyìí pẹ̀lú mọ́jẹ̀mọ́ pé ìjọpàá àtìyàwó ìjọpàá àtìyàwó sì wà láàrin wọn àmọ́ pé yóò lo ẹ́gẹ̀ ẹlòmí ó lo fáwọn ẹlòmí àbó lo ẹ́gẹ̀ tó ti kú àbó ti gbìyànjú ọgbọ̀dọ̀ jáàmù ìfẹ́jọ ìjọpàá àtìyàwó tọ̀ bọ́dọ̀ bá ti wá kádàrá pé ìwò fọ́ọ̀lù síbẹ̀ ń tọ́ ọwọ́ àtọ́kọ́lọ̀ àtọ́kọ́lọ̀ kọkànlá ìjẹna tẹ́tàbátì wà ìjẹna gbogbo ilé ìtàṣe yìí ìyàlá ń jẹ gan tàbá bàbá ti wà kò ní kò ní sí kò ní pé ha kí wá gbogbo kálùkù wọ́n mọ̀ sọ wá rí tẹ́yìnbá tí wọ́n bá ẹ̀yàwó abẹ́ ajímọ̀ sọ èyí tẹ́yìn tó wá lè ṣe tẹ́yìn bá ti fọ́ọ̀lù sínú ilé yìí tẹ́yìn lè ṣe bí a bá rọmọ tẹ́yìn wọ́n bá tọ́jú wá tọ́jú ọmọ ìyẹn kódà tó bá fẹ́ pé pé o lè ní àtẹ́sí dáadáa pé kọ́ ọmọ ìyẹn ẹnìkan náà ló fẹ́ fún ọlọ́mọ tó fẹ́ pẹ́ta òun fẹ́ di tàánù rẹ òbílẹ̀ tọ́jú ẹ̀ kí wọ́n náà lẹ́nìkan tí wọ́n náà máa rí irú ọmọ ìyẹn kó tó wá di pé yóò wá dàgbà tó sọ méjì kó wá fún lọ́yàn ẹ́ eh? so that ìwó jẹ́ ìyá nínú rọ̀bọ́ à ọmọ ó tó jẹ́ ìyá fún yóò tún jọmọ fún ìyá àti ẹ̀nà tọ́ àmọ́ kò ní jẹ́ tọ́ ní ìwẹ̀ káàmà dìdì bá àwọn tábí ma sáwà ìjọ́nà wa àwọn tábí ma sọ̀rọ̀ ìjọ́nà wa ẹgbọ́ nígbàtọ́lọ́wọ́ bá fẹ́ sọ fún àwọn Kùránì وجعلت له مالا ممدودا وبنينا شهودا امين الوليد بن مغيرة àwọn afá ọlọ́run sọ ọlọ́run ní bàdínà ṣùgbúdà ó láwọn ọmọ tá dáadáa tó sì kọ́rà gan wọn àwọn ọmọ rẹ̀ ọlọ́run kẹfẹ́ ṣùgbúdù náà tí wọ́n ṣùgbúdù ní pé ọlọ́run fún lówó ní bá àwọn ọmọ rẹ̀ láti ṣiṣẹ́ bọ́n bá tó báyà àwọn ìyá náà pẹ̀lẹ́ owó káwọn fún láti ṣiṣẹ́ àdìláyé náà lóòrù bí máa wà jẹ́nà òkẹ́ ti bí a wà nílé ayé náà kọ́ ẹ̀ntí ní lówó náà wá hmm? òkẹ́ máa pẹ́ àà ah, àtàgbọ̀dọ̀ lówó ní o kò sí àtàgbọ̀dọ̀ mẹ́wò bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọmọ ọmọ ọwá sí lọ alábàpá kéyàn bí ma nìkan pọ́ ní kókó abímọ̀ rẹ̀ ni fọ̀bí tọ́rọ̀ yìí lágbára dé tọ́rọ̀ yìí lágbára dé nígbà tí wọ́n bí wọ́n bí ṣébébà ní ń pa ọ̀rọ̀ yìí wọ́n bí ṣé mọ́ pẹ̀lú léyìí ta tún dìtàgbù yìí pé ó tọ́ ni ó ṣéèkì wá ní kọ́dà àtẹ̀yítẹ̀ ló describe tó gọ́ọ̀nù kọ́ta àwọn náà máa wà ní mẹ́jọ́lù kí gbàmí wọ́n ní ilé yìí táwọn yìí táwọn ti wà yìí lánú sí sí àwọn ò ní fún ẹnìkan kan fatwa bẹ̀ tí ó jẹ́ general fatwa ilà fi kọ̀bíyà ti mọ̀ ayyánà àti níbi iṣù gan pàtó tó ti pé àwọn gbọdọ̀ mọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ìbọ̀ kílà mẹ́tẹ̀ẹ̀ta tó wà ìbọ̀ nàrífò rọ́júlá wọ̀lmọ́rádà wọ̀tọ̀bí àwọn gbọdọ̀ mọ ọkùnrin tó wà ìbọ̀ pa èèyàn ti ilé ìwọ̀n dáadáa àwọn ti mọ obìnrin tó ìbọ̀ pa Allah mùsùlùmí dáadáa ni àwọn tó wọ́n máa dọ́kọ̀ tó dìna Tẹ́gbàmọ́lọ́gbà ẹ̀ tó yíwọ̀ wípé torí wípé a ò lè fọkàn balẹ̀ lọ́dọ̀ àwọn doctors tí wọ́n ṣe àwọn doctors ma ha bẹ́ǹtì ẹ́gì kọjá gbọ́n nídi tí mọ́ mọ́ sọ pé nítorí wọ́n ṣe secondary prodi ọ̀nà sábà ṣe tẹ́lẹ̀ mọ́sí máa ṣe tẹ́lẹ̀ ní ṣe bá gbé pé doctor doctor ní ìyàwó ìyàwó rẹ̀ bímọ ẹ́ kéèsì mọ́ sọ yìí ti politics gbogbo oṣù kan lọ àbóṣù mọ́bẹ́ oṣù mẹ́ta

ọgbẹ̀rẹ̀ ọ̀kan fún ìyá tó ń wá dọ́tọ̀ náà mú o anything tẹ́ bá fi lè commercialize kò tí nǹkan tí ó lè dì tẹ́ bá bọ́bọ́ bá ń jáwọ̀ èèyàn gbé pé ẹni wọ́n jáwọ̀ èèyàn gbé pé wọ́n ti rìnrìn kì í ṣe ìdáwọ̀ èèyàn tẹ́ fi ń jáwọ̀ èèyàn gbé tán ti tẹ́lẹ̀ gbogbo gbogbo wọ́n fẹ́ harvest kí ní àwọn èèyàn ní o àwọn ọ́dá sí wọ́n ti

kéèsì kan bẹ tí ò sí jù oṣù kan lọ kéèsì gbòmbe ni eléyìí lọ bí iṣẹ́ báyìí wọ́n ti jí orí wọ́n ti gbé sínú mọ́tò wọ́n ti gbé lọ ẹ́ kidney náà bẹ́ abẹ́ so kí ló fà ó ní pé gbàtà afẹ́kà ti sọ gbogbo wọ́n ti sọ gbogbo tẹ́ bá gbọ́ pé wọ́n sọ pé lágbájá olóra ó ti wọ́n ní kidney problem ó ní kidney kan ìbọn ni ṣe ní India àwọn dọ́tọ̀ kan bí iṣẹ́ tí wọ́n ní pé àwọn náà mọ́ ń lọlẹ̀ harvesti kí ní àwọn ará Bangladesh ni àwọn Bangladesh olówó dọ́tọ̀ ti pọ̀ ní India àwọn olówó India ní di kidney Bangladesh ní population tó pọ̀ yóò kàn bẹ̀ ní yóò ti promise lówó pé òun tí olówó rí pé 300,000 kìrí nǹkan ẹ́ táà ìwòdíwẹ̀ ìwòdíwẹ̀ yóò tún kọ́ wọ́n yọ kidney ọba tó yóò lọ ìtòlù ní káyọ̀ kejì orí tó ti padà dì ẹ̀dàkùnrin lọ ilé ayé yóò lè tó bá wọn ò lè tó bá wọn ẹja máa jẹja ká máa jẹran ká mú ní kí àti wà jẹ́nà ẹgbọ́n èyí tàà sí iná alhamdulillah dákù ẹ́ àìṣà ọjọ́ bá wọn aláwọ̀ bímọ ẹ́ ṣùgbọ́n lónìí báyìí ọmọ olùmọ̀mìnì àbí ẹ̀ẹ́ ọlọ́run ọwọ́ pèsè ọmọ fún gbogbo kálukú ọmọ alábàríkà ẹ̀hẹ́ àmọ́túrí ọlọ́run ṣe nígbà tí ń tó yìí ẹ má jà fọpọlọ kèbèrè wọnú IVF ẹ má jà fọpọlọ kèbèrè wọnú AART ẹ má jà fọpọlọ kèbèrè wọnú gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbọ́bá padà bí mata lọ́nà tí ó tọ́ táwa ṣẹ́kù sọ wípé àwọn ń tà wọ́n ó táwọn ó bá fóyàn ń fàtíwá ilá fi kọ̀díyà dí mọ̀ ayyana kéèsì tó àwọn mẹ́ka mọ̀ pé pàtó wípé bí àwọn ọmọ gíní o bẹ̀rẹ̀ ètò náà rí fún rọ́júlá wọ̀lmọ́rátá wọ́n bí ṣe bí bá rahimahullah níbi tí ìjòkó tán ṣe 1984 àwọn náà agri wọ́n náà tó sàkàpọ̀ mọ̀ áfíkọ́ àwọn chairman ṣùgbọ́n wọ́n ní àwọn agri sí èyí tó tẹ́ pé wọ́n fẹ́ kan transfer spam sínú ẹ́gì directly tó pé inú ni ó jẹ́ pẹ́sọ́rẹ́ ìtẹ́ẹ̀ẹ́sẹ̀ mítì níta ọkàn tàwọn náà balẹ̀ ìwé nìkan tí wọ́n lè harvest ju ẹgbì dámẹ́ta trump lọ pé àwọn ẹgbẹ́ olè òfẹ́ trump wọ́n ní bẹ̀rẹ̀ pín kéré àwọn ní tàwákù so tó pé in principle àwọn agbàgbà ah, lóòótọ́ o in principle àwọn agbàgbà ah, lóòótọ́ o àdìyànjú pé ẹ̀tí òbí ma bóyá onífàlókíátric blockage ní bóyá onípẹ́bí disease ní bóyá kí ní àmá ká protect ìtọ́lọ́wọ́ bá ní ká protect ká protect ọlọ́run bá ní ká protect so in summary fẹ́ni tí ò bímọ tó ní fertility Islam fàyè ilẹ̀ ní dédé bí mọ́jẹ̀mú tó le tó bá ti pé ẹ́gì ẹ̀ fáàmù ọ̀pẹ̀ káàmì ìjọ mari a ti rí dókítọ̀ tó lè gbára lé ẹ́ tí kò ní lo ẹ́gì wọn pẹ́lú mi tí ò ní lo ẹ́gì ẹlòmí fún wọn tí ó sì ní abẹ́ ìsìnkí ní tí wọn kó máa tààkàgiri tó ṣe kí wọ́n fẹ́ fi àchíkù káwọn bímọ bíbímọ nù islamu supported ó ti promoted àmọ́ within the marriage ìkéjì òun ni wípé níjọ́ tẹ́yàn bá ti ń kó lọ́dọ̀ ìyàwó yàn tẹ́yàn fẹ́ tẹ́yàn ti ń wá ọ̀nà míì téèyàn ó fi bímọ bọ́lọ̀ bá tí máa ń sọ òun ní pé èèyàn kọjá àlà ẹgbọ́n gbà fún ọ̀fẹ́ sọ̀rọ̀ lè wá ọlọ́ni àtàkùnà ọ̀rọ̀ nàmínà alàmí sáwọn ọkùnrin lẹ́mọ̀ bá lókọ̀ wàtàdàrúnà máa fà lápùn rọ̀gbókùn min àzúwájú ẹwà fi tọ́lọ́wọ́ bá dá fún yín lára àwọn ìyàwó yín tó bá ti kàn ọ̀rọ̀ súnmọ́ ìyàwó yín lọ́lọ́mọ ń wí so ẹ má dé ká reproduction ìyàtọ̀ ń bẹ láàrin medicalization of reproduction àti pàfẹ́ ṣe intervention fún infertility ẹgbọ́ medicalization of reproduction òun ní pé kẹ́ẹ̀kọ́ ti process reproduction lọ́tọ̀ọ̀tọ̀ ẹja coitus jìmáà ẹ̀sẹ̀pẹ̀rẹ̀tì ẹ̀sẹ̀pẹ̀rẹ̀tì pregnancy ẹ̀tún wá sẹ̀pẹ̀rẹ̀tì kíni al-injab al-wilada bíbímà kẹwọ́n wá tríìtì ẹ̀ ní separate unit àti ṣe bẹ́ nítàbí ní ṣe bẹ́ẹ̀ o ní pé tí mo bá bí yí ní sìn pé kí ló dé tàà òbí tó bá bí ma ọmọ tá bá bí wá ládùn ló pẹ̀lú ọkùnrin tó bímọ wàlìd àbí ìyá tó bímọ tí ó bẹ̀rẹ̀ wàlìdà kí ló pa wọ́n papọ̀ wìládà ṣẹ́gbọ́bí bàbá ọmọ wàlìd tọ́mọjá ìlàdà rẹ̀ tí wọ́n bá pè bàbá ọmọ ní wàlìd hmm? tọ́lọ̀ nǹkan wípé ẹ̀ àdìskúrú ní wàlìwàlìdẹ̀ ìkà àbí dúpẹ́ fún mi àtàwọn wá nílùú ẹ̀ méjèèjì mọ́ bá pé bàbá ọmọ ní wá nílùú sọmọ jáde lábẹ̀rẹ̀ ni kí ni mi jẹ́ wá nílùú ẹjá bí ra wọn kí ni mi jẹ́ wá nílùú fáàmù rẹ̀ náà ni mi jẹ́ wá nílùú ọwọ́ ọmọ jáde lábẹ̀rẹ̀ náà kò ní wọ́n mú àtọ́kùnrin ní wọ́n mú ni àbọ̀ ni wá nílùú tó ń pè tó fi jẹ́ wá obìnrin náà wá ní ẹgbì òun gbóyún ó wá di lòun fi ń jẹ́ wà lídà ọmọ tán bí ó jẹ́ wà ládì wìládà wá pàwọn papọ̀ àwọn tó fẹ́ reproduction wá sọ pé ah no ẹkàn sáà ti mú stamp yìí àfẹ́ mẹni tó ní ẹgbẹ́ kan ọ̀dà ọ̀bẹ́ mẹni tó ní ẹni tó lọ́sí pé pàtàkì bá fẹ́ sọ̀rọ̀ ọkùnrin kan tó bá ti kòbìnrin ní wá lídà tọ́yẹ́ ni wàhálà lùmọ̀ olúdì láhù ẹgbọ́ ẹni táa bímọ fún torúgbóhùn ló fẹ́ tán provide farm ọlọ́wọ̀n kò wàhálà ọ̀fẹ́ ni tó ti pé ò bá ti níyàwó kólóhùn lọ́mọ bọ́n wá ti ń wúyàn bí ọgbọ̀rọ̀ lè fẹ́ yàwó orí ńláńlá ló ti jẹ bá àwọn mùsùlùmí bẹ́ tí ó tọ́kùn yí orí bẹ̀rẹ̀ ìṣàlọ́ àkùnrin náà ni máa fi ṣe ńlá kọmẹ̀ tẹ́rí ọlọ́run ọbẹ̀ ká ṣe pé títí ilé ayé òfin parí kọkùnrin máa nídi obìnrin ó wá ṣe wípé béèyàn bá fẹ́ ní sexual satisfaction ó lè ní outside the marriage pé kọ́lá bí ìyàwó rẹ̀ gán bá jẹ́ èèyàn tó bá sí ọjọ́ bẹ̀rẹ̀ ọmọ fún ma ní pé ah, lọ gbogbo tó kó lágírí tó ò ní rọ́nà lọ

ọlọ́ni wọ́n náà lè ṣe léyìn o ò lè gbówó rẹ̀ nìkan ó gbówó rẹ̀ ó sì wà lábẹ́ ṣẹwà láwọn tí wọ́n fẹ́ wá lo mẹ́tọ́ọ̀bì ni wọ́n wá ń dọ́gbọ́n yóò fún wípé òun fẹ́ ṣe ìdìná kóhun náà ti wọ́n máa wá sáàmù kàtí ẹgbẹ̀ tó wọ́n bàbá pọ̀ pé ṣe bọ́ ọmọ náà ni òun bí mọ̀ síbò mi àwọn ọ̀fẹ́dà àwọn ọlọ́lọ́ sọ pé wọ̀nyúrídù lẹ́dínà yà tàbí òun na ṣàwádì àtàmílù mẹ́lẹ̀ àbí abẹ́lọ́wọ́ bá ọba tó ṣe wípé òun ló ṣe wá nínú ìsinmi àtàyé wa àtọ̀run wa ọlọ́njá lè ṣe nǹkan tọ́lọ́wọ́ ìlọ́nú sí ó fún wa lọ́mọ rí bí ọmọ alábàárká ọmọ tó ṣe bá jọ sí àjọwà jẹ́nà papọ̀ ọlọ́run wa sọ wa ní kòtò wá ti ṣe ìtọ́rọ̀ kó sì fìfẹ́ rẹ̀ sí wa lọ́kàn ó ní ká mọ̀ pé oore tó ń wá gbàdúrà wa ọ̀bára hamlana ní àdúrà ní àdúrà yẹn ní ọ̀rọ̀ ayọ́ wọ̀jánà lè mustaqim náà ìmáàmà Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.